الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم إلهي على كل الأمور لك الحمد وليس بما أوليت من نعم حسن تضد وتأتي ما استشاق من الورع وما بيد الإنسان رجل ولا رشد وأمر كفاف في الخلائق كلها إذا شئت أمرا ليس من كونه رجل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مقاتل الغيب لا يعلمها إلا هو ويعلمها في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ومن أعرض عن ذكري فإن له معيشة ذكا ونحشره يوم القيامة عاما قال ربي لما أشرتني عاما وقد كنت بشيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تنسى إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله سبحانه وتعالى أقول لكم ولوم نترى عنه رئيس lórí wa ìbùkún ẹ̀ èyí tó jẹ́ pé gbogbo ọjọ́ ojoojúmọ́ òun ló lékún fún wa. Lọ́sẹ̀yẹ̀dà ìrúhu wàkàtúrà àdàrúmù. Orí ọlọ́run subhanahu wa ta'ala òun pọ̀ sí fún wa. Ìdẹ̀ra rẹ̀ ó sì lékún ní gbogbo ìgbà. الشكر أفضل ọmọ èèyàn, kiri tó yẹ kó ṣe fọ́lọ́run, kò sí tó tó ọ̀pẹ́. Àṣùkò àkùbọ́dù náà àwọn ẹlẹ́sùn Òun lọ yẹ èèyàn, ká. Bí ìsìyà nítorí ilé èèyàn bá ń pọpẹ́ tú ohun tí bẹ́ẹ̀ náà ni pé lọ́dọ̀ ọlọ́wọ́ àtọ̀lù èèyàn bí ìgbà tí èèyàn tún bèrè rè mí ẹni tí a sọ rẹ̀ jẹ́ kó tó dúpẹ́ ẹni wípé ẹ̀mí wọ́n lọ síbi wípé eléyìí mọ̀ ní abátúnṣe ní ìfún yóò tó dúpẹ́ àmọ́ wa wọ́n ní ẹni a sọ rẹ̀ fún tí ò dúpẹ́. wọ́n lọ yàtọ̀ sí bí ìgbà tó lọ́gbà ẹ̀. torí ọpẹ́ tọ́lọ́ torí orin tọ́lọ́ tó ṣe fún wa yìí ọ̀rọ̀ wa ọjẹ̀mọ̀ ọpẹ́ kátó lè sàmì ti àwùjọ alayhi salatu wa salam ọsọ fún ọlọ́run mi ni ìmọ̀lẹ́ fún ọmọ. ọlọ́run ní wọ́n dàrúdù kí lórí obìnrin tí ó bì mí wípé kò sígbà kan tí ń dúpẹ́ fún ọ tó tó ní fún mi lórí mi ọwọ́ àdàbí ìgbà pé mò ń fi ọpẹ́ òun dọ́gbọ́n gba orin bẹ́ẹ̀ tí mo ti ń dúpẹ́ tóun ṣe náà ni àwọn ọlọ́run yìí tó ní òun wàkọ́dí ṣàkáríta ojú ti dúpẹ́ fún mi èsì tó ṣe bí ìfọ́. Wọ̀lá ọ̀rẹ́ mi bí kò lè máa bàtà ṣàrọ̀ sí. Mo tọ́lọ̀ ṣe fún wa ó tó bẹ̀rù jù bẹ́ẹ̀ lọ. Ìsàlẹ̀ ìlú tí ìlú ṣúkúrọ̀ fún mọ kan sí Ìjọba ò tẹ́ wa dé ní gbogbo omi tí ń jẹ́ àyè irun lára wa. Tọ́ba bá ti ṣọ́ ara gbogbo ohun tí ń jẹ́ irun ìwò rẹ̀, tọ́ba dà hán. يزيل الشكر كنتم مقصرا لذلك يزيل الشكر كنتم مقصرا Bàbá ló gbogbo ẹ̀ láti dúpẹ́ oore tọ́lọ́ ń ṣe fún wa àti ìṣètò. Báà wá mọ gbogbo ẹ̀, oore ìsìláàmù tọ́lọ́ ń ṣe wá yìí, kò sóhun tó tó. nílé ayé ọmọ yìí ọba tó ṣe yí fún wa ọlọ́run àdúgbò fún ọ lẹ́yìn ọpẹ́ wa fún ọlọ́run àti ọ̀la fún ẹ̀dá àdébíwá Muhammad ìdí ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run bá tọ́jú ẹ̀dá. ìkàwọ̀ إلى ما سواك وأنا صحابتك الكرام جميعين والتابعين وكل من والاك هو بيو بل شيء إكر سكره صلى عليك الله يا خير الورى ẹni tó jẹ́ fóun ló lóore jù lórí ìṣòṣù ẹ̀dá. ní gbogbo gbà tọ́mọ nìyẹn bá ń jẹ̀ mọ́ rírí àtiṣẹ́ tọ́lọ́hún fún wa wọ́jú ẹ̀ dáke ọlọ́run bá ní máa fi ṣìkẹ́ fún. wà á lọ sọ ha tàbí kàlùkì rárá wà ní jẹ́mi. ìkẹ́yìn ọlọ́run mẹ́ta kú yóò lórí gbogbo àwọn sàhábà lápapọ̀ tọ́ra wọn ni wọ́n ń sẹ́kù ẹ̀sìn kù fún wa. wọ́n sábì ní ìnáwó kólú máa wà lága. àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì jẹ́sẹ̀ láwọn sàhábà ìkẹ́hùn náà kọ́dọ̀dọ̀ sí àná tọ́ra wa náà sì fẹ́ wa àfikún àtọ́jú ẹ̀dá ọlọ́run sáláyè pín ìkẹ́ náà kárí ẹ̀ kọ̀ọ̀kan wa ẹ̀yìn àkọ̀látò yìí akíyà lùfà wa bàbá wa ẹni tí ọlọ́run fi ṣe sábàbí dáadáa lórí wa àtìbú àtòró wa bẹ́ẹ̀ mú lọ́tún bẹ́ẹ̀ mú lọ́sìn. àwọn ni ọlọ́run lò ní sábàbí dáadáa lórí wa ìdá mọ̀jíza làṣẹ. àwọn ọlọ́run ní kálùbáríkà ọwọ́ sẹ́ wọn. ṣẹ̀wọ́ máa wá ó sí lò. tó fi ṣe gbogbo àwọn oore tọ́lọ́run ṣe fún wọn tí wọ́n kò láyé fẹ́rẹ̀ kan ọ̀mà tí wọ́n kò láyé gẹ́gẹ́ nínú yẹpẹrẹ nínú títóbi iṣẹ́ tọ́lọ́run gbé. bàbá aládùúgbò bàìlẹ́ máa ṣáyé ìjẹun àrùn. bàbá wa àgbà bàbá àtúnṣe kàlùwárì ká àgbèrè bá ti mọ̀ṣánná ìjẹun. Ìjọ́ tàbí wà ní Ọlọ́run wọlá dáadáa náà tí ọlọ́run ò pé kó dúó nígbà tí wọ́n wà ń bẹ̀ àtìgbà tí wọ́n àti ń bẹ̀. Ohun tí wọ́n pẹ̀lọ́wọ́ tí wọ́n ti bẹ́ẹ̀ rẹ̀ pípọ́ máa ṣẹlẹ̀ náà lọ́lọ́run ni wọ́n máa ṣẹlẹ̀ yìí àbáwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Nàmú bí iná nínú kòlì aláwọ̀lé wà ní ìbò lè ti lè wá ìdí ńlá tó. Ọlọ́pàá lè ṣe bẹ́ẹ̀ tó bàbá. Wọ́lá ètò tó ń fún wa ṣe yìí ní àyíká wa yìí láti fi lékún kẹ́ Bí a ti ṣe fún wọn, mo kí gbogbo ìjókòó nígbà mo ti ṣe bẹ́ẹ̀ fún àlùfáà wa tí wọ́n ń tukọ̀ iṣẹ́ ìsìláàmù lẹ́yìn wọn sọlá àtúnṣe Muslim mọ̀kọ́dà mọ̀ọ́sẹ́yì ọlọ́ba ni máa kí ìlú wọn. ó fi lórí gbogbo àwọn tó jẹ́ àlùfáà wa tí wọ́n jẹ́ ọmọ wọn tí wọ́n kọ́ wa ọlọ́run bá ní máa kí ìlú wọn bá ní máa dáàbò bò wọn ọ̀là àti tóbi ọlọ́run mo kí gbogbo òjòkó nítorí àsìkò láì dá ẹnì kankan sí. Ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ gbogbo ẹ̀yin bàbá àlùbáríkà tọ́jẹ́ pé bí a ṣe jókòó ní àyè àlùbáríkà yìí náà ní. mo kì ọlọ́run tí ó ń dòwèrè ẹ̀mí yín fún tiẹ̀. ẹlòmíì náà ń gbọ́ pé yìí pàápàá ìgbé ẹ̀sìn tọ́lọ́wọ̀ yóò lè dáhùn. bọ́lọ́wọ́ bá sì jẹ́ kí èèyàn lè dáhùn ìgbé ẹ̀sìn tó jókòó báyìí ọ̀kan náà àwọn àlùfáà wa ó ní kọ́mà ní sàjáàbà ọ̀wá àjìbó ní ìfìhàmù hù. فمن استجاب فواكب فواجب إكرامه ولمن عصاك مثقف ومهند ولمن عصاك مثقف ومهند wọ́n ní gbogbo ẹ̀rí tá a bá pè sí nǹkan ó ti dáhùn. àlùbọ́ àdìpọ̀ wájú fún mi. kásà pẹ̀lú ohun tọ̀hún ó ti ọ̀rọ̀ ẹ̀yà lórí ẹni tó pé. àwọn ọ̀sà bákan lẹ́sẹ̀ tó oṣù ṣe aláṣẹ ló pè wá. ọlọ́run ló pè wá torí a jókòó ọ̀rọ̀ àtiwájú òpè wá fún mo bí ma ẹ wá bá mi lọ òpè wá fún ẹjẹ pé mo fẹ́ fọ ọmọ fọkọ kí n bá pè mo fẹ́ gbéyàwó kó jẹ láti ṣòro lálẹ́ ìlú nìbàdàn. mo fẹ́ sinmi fún ọkọ mo fẹ́ gbéyàwó fún ọmọ èyí táwọn ìyàwó tó ń dùn mọ́ wọn lónìí tí wọ́n fẹ́ ọlọ́run ti fún alẹ́ gbogbo ẹ̀ ṣe ọ̀la àti sórí ọlọ́run. wọ́n pè wá pé káwọn gbọ́rọ̀ lọ. orí ẹ̀ náà ni wọ́n sì fa àtẹ àlùbáríkà yìí lé lórí. bí èèyàn bá wá dáhùn tó jókòó bá ti jókòó yìí ọlọ́run làdá lóko. ولمن أجاب فواجب ولمن استجاب فواجب إكرامه. ọ̀rọ̀ yẹn wá ní kẹ́ni tí ọ̀dánilóhùn ìgbè kẹ́ni tó pè ní ọ̀sàmọ́lé àti béèrè fún àpọ́nlé ọlọ́run gbogbo tó ti dáwọ́ ẹ̀kọ́ kan wa tá a wà ń kalẹ̀ yìí ó fi lọ́dọ̀ àwọn àyà mo ti kó wa papọ̀ lórí àsìkò gbogbo tó fi dáwọ̀ wá lásọ àpọ́nlé ìṣẹ́tà ṣe ọ̀rọ̀ tá a sọ tí ó fi gbà á lára wa ọlọ́run níjà ti ṣe. wá wọlé àìsókò yìí tá a tún fi ń pa àlùkòránù lé tá a fi pọ́ ìsìláàmù lé àlékún àpọ́nlé àti àtàgbéga ọlọ́run mọ́tàlá ìṣẹ́fẹ́lẹ́ ọlá àti tóbi ọlọ́run. mo kí àlùfáà wa tún darí ìjókòó. ọmọ àlùbáríkà gbogbo èyí tí òkì ní òkì ọ̀sẹ̀ yìí táwa tó gbà ní òkú ẹni tó ní làwọn àlùkò àwà tọ́rọ àdáhùn kankan mà níjọ́ bí wa ọmọ kankan wọ́n bí wa lẹ́ni tí ọmọ ti ń jẹ́ mà àmọ́ ti ń jẹ́ àmọ́ ń jẹ́ kankan ṣùgbọ́n gbogbo ohun tá a ṣe pátá ọ̀dọ̀ wọn láti kọ́ àwọn ni wọ́n rè wọ́n sábẹ̀ àwọn ni wọ́n dúwe wa sí yìí tá à ń ṣe yìí àwọn náà ní tí ọlọ́run èsú ń gbà kankan kò sí ibi tẹ́ ẹ̀sìn hàn kò sí tẹ́ ẹni wọ́n máa wá tẹ́tọ̀ ọlọ́run wọ́n ti lọ nìyẹn orí dáadáa yìí òun ni wọ́n bí wa sí tá mọ̀ wọ́n tí wọ́n sì rí wá gbà gbogbo tí a kà ní èkìkà rẹ látàárọ̀ àlùfáà àgbà ni wọ́n ní ọlọ́run yóò bá mi lé fún àlùbáríkà rẹ kò sí tọ́mọ akéwì pé àfa rẹ olùkókò ròyìn tí ń rò yẹ kò sí èyí tí èyí lórí dàbẹ ṣùgbọ́n ọmọ akéwì kò sí kí òde pa àfẹ́ ṣé kò ọba máa sọ ọmọ akéwì ṣé kò ọba máa sọ ọmọ akéwì lọ́mọ yẹ àfẹ́ nǹkan sínú ọlọ́run yóò wá bá mi fi lẹ́kọ̀ọ́ àgbàkà rẹ̀. mo kí aláàjì wa aláàjì wa ẹ̀. ọba yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. kìí ṣe gbogbo èèyàn lọ́lọ́run máa ń lò ó fún iṣẹ́ ẹ̀. ẹni ọlọ́run bá fẹ́ràn òun ní máa lò ó fún sẹ́ẹ̀ ànábì ní sọ́mọ́ nǹkan fẹ́ máa ẹrú ka tó nífẹ̀ẹ́ ní tí ó sèkú ni wípé àmàlà ọlọ́wọ́ bá ti fẹ́ pé kó a máa ti fẹ́ fún un. àwọn sàbí wá bà nábì léèrè pé bóòlù ọlọ́run ṣe gbà yẹn síṣẹ́ kọ̀dá lè sẹ́kàtàlẹ̀ akọ́lọ́ máa ṣiṣẹ́ ṣe fẹ́ rẹ̀ ànábì ní sọ́rọ̀ wọn ó sèkú ni wípé ìwà pẹ́kọ̀ọ́ ìrìnà àmàlì sọ̀rọ̀ gbogbo ọjọ́ tí ó fi máa kọ́ tí ó fi máa kó lérè yóò máa sọ ìwé rẹ̀. èyí tá a ṣe yìí tá a ṣe ní gbogbo ìgbà ìdí àti ìdìbò ọlọ́run ní fàdúrà. ìfẹ́ lọ́lọ́run ní sí àtiwáyé tó fi jẹ́ ọ̀dà mọ̀ pé àwọn kan yìí lè yàn sí àjọ àlàáfíà òun lè yàn máa dá. wọ́n má jẹ́ àlọ́ ayé nìkan. torí gbogbo èyí tá à ń ṣe yìí bóyá sáájú rọmọdán ni àbí ta rọmọdán ló bẹ̀rẹ̀ kò sí kó láàyè táwa yìí ó dà nígbà. bọ́lá wọ̀ ọba pè yàn wá jẹun ẹ̀mí kìí dáama ọba tí ó ṣe báyìí ọlọ́run ní ọba jẹ́. la wípé gbogbo ó ní ìgbárùkù yìí ti ṣe ọlọ́run àyè ìsàyè tí a ti máa ń sọ̀rọ̀ ọkọ̀ torí náà àwọn tí wọ́n á lórí wa pẹ̀lú ìyá pé àyílòyìn ìlà ìsọ̀rọ̀ ẹ̀ lójú ẹ̀ kọ́mọ̀jẹ̀ pé ẹ̀ kó bá a ṣùgbọ́n nígbà rí àtún máa sọ ẹni tá a bá rí wípé ọlọ́run ló ti lọ́ọ́ jẹ́ ọmọ ẹ̀mí ó lè tún máa tẹ̀ sí iwájú ọlọ́run kọjá tẹ̀ lè máa tẹ̀ síwájú lórí dáadáa báyìí lásìkò tọ́lọ́ wá sùn tí ẹ fún ṣe ọlọ́run ìjọ káyà yóò wọlá pé à ń lo ojú ọ̀nà rẹ̀ báyìí ọlọ́run jẹ kọ́ máa pọ̀ sí ọlá àti tóbi ọlọ́run. àwọn ènìyàn ní wọn bá lásìkò bá ṣe gbà bí wọn láti sọ̀rọ̀ nípa ìmọ́tótó. a máa bi mí léèrè pé kí la wá wá níbi ọ̀rọ̀ ọ̀mọ́tótó nínú gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nínú wáàsí tí èèyàn ṣe láyé ó ti di wáàsí ìmọ́tótó. ọ̀rọ̀ ọ̀mọ́tótó yìí wáàsí tó yẹ wọ́n máa ṣe fún wa láti gbàdúgbà yìí. kódà wáàsí tó jẹ́ pé kàmọ́ra sọ́mọ wọn bọ́bá jẹ́ ńlá fẹ́ ṣe kódà kí á tún kílò oṣù ká tó padà lọ́la lọ́tùnla àtùmọ̀ sọ́kù torí sáfẹ̀ ní ìmọ́tótó ní àgbójúwò lọ́dọ̀ àwọn àfẹ́sì méjì ìmọ́tótó tọ́hàn àti ìmọ́tótó tinú méjì ìmọ́tótó ìmọ́tótó tí ọ̀nà láàárín àti ìmọ́tótó ti inú ibi ìmọ́tótó yìí tọ́hàn ibẹ̀ lọ́kàn wa máa tètè lọ púpọ̀ nípa sọ̀rọ̀ mọ́tótó bí asàlùwàlá àti táyàmọ́ọ̀n awẹ̀wẹ̀ òfin ẹ̀sìn atọ́jú aṣọ wa atọ́jú ara wa àti mọ́tótó olúlé wa fóònù bí ẹ̀pẹ́ ibẹ̀ ni ẹ̀mí ọmọ nìyẹn máa tètè lọ tá a bá sọ̀rọ̀ mọ́tótó èyí tó tóbi jù mẹ́rin lọ́wọ́ ń bẹ òun lè máa tótó èyí tó pamọ́. sọ́jà pé tá a bá ṣe yẹ táwọn ṣe síta àtàlùbára nàìjíríà lásán. òun ni ìmọ́tótó tá a lè ṣe pẹ̀lú fífọ ẹ̀mí yìí. ká fọ́ọ̀nù kó o níbi gbogbo ìròyìn lọ́jọ́ ìròyìn àbúrú ọbẹ̀ lórí ẹ̀fọ́ ẹgbẹ́ ọmọnìyàn gbọ́dọ̀ fi ẹgbẹ́ ẹbọ yí èmi bọ́bá fi yí bàbá àmọ́ gbogbo ọjọ́ ayé mi gbálẹ̀ kọ́ máa fi gbẹlé kọ́ máa kọ́sọ́ kọ́ máa tún léṣe inú ìdọ̀tí ọwà. kódà àwọn ẹsẹ̀ ní kí èèyàn jó gbénu lé olọ́wọ́ fi kọ́ máa ń ráyà kan pé nàmàlùmùsùn kú nà sọ̀rọ̀ gbogbo ẹlẹ́kọ̀ọ́ pátá ọlọ́run ní ẹ̀sìn yẹn. ọlọ́run ní látọ̀ ní ìwà ànábì kéde wọn gbọ́dọ̀ súnmọ́ mọ́tàsì mọ́ báyà àmì mọ́hàdà. lẹ́yìn ọdún èyí tá a ní o kéde fáyé yìí fún ọgbọ́dọ̀ nínú mọ́tàsì mọ́. ọlọ́run ní bẹ́ẹ̀ bá àwọn láàyè ẹjọ́ máa gbé lé sí ilé ètè nínú ilé ètè mi ọlọ́run. nípa ìgbà ẹlẹ́sìn tí ò ní mọ̀ tó kó gbẹ̀rù létí. obìnrin wípé iṣẹ́ ń bẹ lọ́rùn wa àyìnbọn di ẹlẹ́sìn tàbí obìnrin rẹ̀ ó sì tún máa ń ṣàkóbá dúdàdúà nítorí kádùn àwọn olè máa ń gba ọmọkáàtì fi lé ẹ̀gbẹ́ dànù àkọ́kọ́ ẹ̀ òun lẹ́wọ́. kẹ́kọ̀ọ́ bá ti wà nínú ìsẹ̀mí ayé ọmọ ènìyàn bó ti wulẹ̀ ó kéré ma bó ti wulẹ̀ kó dùn ún rí kátó ọ̀rí ọmọ tó kára àrí ọmọ tó ọtọ́jú ọtọ́nu tàwọn ìyánu bó o bá ti wà nínú ẹni tí ń rìn nínú èébi ẹ̀kọ́ ṣíṣe ẹlẹ́gbẹ̀lọ́ ẹlẹ́gbẹ̀lọ́ èyí sẹ́ni mímọ́ èyí sẹ́ni ìmọ́tótó ìnáwó ṣèlú kúrú náà ọlọ́run lẹ́ni ẹ̀ pé òun lẹ́lẹ́bọ̀. inú ẹbọ yìí òun ni púpọ̀ ọlú ọmọ nìyà òun ni wọ́n tẹ̀lé sí látẹ̀lé sí lónìí. inú ẹ̀ ni púpọ̀ ọlú ọmọ nìyà wọ́n rọ̀ mí ọ̀padà kan tọ́ba di iwájú. ẹlẹ́gbin òun ni ẹlẹ́bọ̀. tí a bá sì fi wá léèrè wípé pé ìwo òun ló burú jù tó rù jù tá a gbọ́dọ̀ máa sápé ọ̀gbọ́dọ̀ yí wa lára ọ̀gbọ́dọ̀ yíra wa lẹ́mìí ẹgbẹ́ ẹbọ ni. bàbá wa sọ̀rọ̀ ẹbọ lónìí mẹ́jọ kọlọ ọ̀rẹ́ lọ síbi pé ìlú òkúta mọ́lẹ̀ máa takò sí nìka òun lẹ́bọ̀ọ́ ìrìn ìrìn mọ́lẹ̀ máa tako sí nìkan òun lẹ́bọ̀. ànábi jẹ́ òye wa pé na ábí ìkún mà àwọn àdìhún mọ̀ yìí gẹ́gẹ́ tí wọ́n wá mọ́sáàtì táàbùdù làwùsà olóòsàlẹ̀. ẹlẹ́bọ̀dé táàbùdù làwùsà. wọ́n kàn lẹ́nu. ìtọ́wà nínú ẹ̀mí àwọn ẹlẹ́bọ ìdí pẹ̀lú ẹ̀mí jẹ́nà. Onídìí máa ń kíyè sẹ́mi máa ń sọ fún ẹgbẹ́ ká kíyè sára. Ọ̀rọ̀ ẹ̀sìn èso ọ̀rọ̀ ọba lè lé wa kìí sọ̀rọ̀ àbá kan. Gbogbo ọgbà àbá kan bá fẹ́ sọ ẹgbẹ́ kọjá lẹ́yìn ẹ̀mí náà ti sáré wọ nínú sùn. Sọ́lọ̀ ló wí bẹ́ẹ̀ kánà bí rẹ̀ lówó. Bẹ́ẹ̀ ti lè ó tóbi tó nínú ìjà àbá. Lábàdàn orí ọ̀bá àmọ̀ nǹkan sáwọn bí ọba ti jẹ́ kọ́ lọ lójú ọ̀nà bọ́lọ́wọ́ àtàlẹ́bí ẹ̀ ti gbé kalẹ̀ òbí bóyí. ó lè máa jọ nǹkan lójú tiwa. bóyá torí pàwọ́ náà rí káńtà lọ́dọ̀ wọn tí wọ́n fi tàn wá tí wọ́n fi ń gbé alọ́ fẹ́sùn. làbí wò wípé àwọn lèèyàn àwọn làfà. àdàbí ní àwọn tí ó wá mọ́sáàsì yìí gan. olóòtú àná ẹ̀mí ní ẹ̀tọ́ yẹ kẹ́ ẹ lédà tó máa fásitì. lómi kò sí wẹ̀ mọ́ títí tó ní tẹ́lẹ̀ máa ń wù tí ó sáájú gan olóyè inú ilé ẹ̀kọ́. ìdájọ́ wà á lẹ́lẹ́ lọ́mọ sáájú. àbùkọ́ wà sí tóun fẹ́ sọ̀rọ̀ ẹ gan níjú ó pò láyé tá a tú wa sí ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn kí wọ́n ti sọ́ọ́ yẹ ó lè lásájú sábẹ́ tí wọ́n sọ fún wa pé ní àhàlù ní kó máa bá àkókò rẹ̀ àwọn fáà sókòrò nù. kákọ́ọ̀nù ọ̀sìn nìkan. ojú wo rí ni mo fi ti wá sí fún ọ. mo ti fojú mi rí àbá sọjọ́ pé ilé ẹgbẹ́ òkè àkídà ní kọ́ àkídà. nílé ẹ̀kọ́ ọ̀dà ni wá sí ọlọ́run kádà àkókò láyé ìkóbi náà ló túbọ̀ ìwó ló kí aláàbí ó ti gbàgbé wọ́n wà lọ́dọ̀ wa fún iṣẹ́ ìṣẹ́ wọn bá ṣe ọlọ́run ìjọ rẹ̀ yìí àwọn pàdé ìjọ yẹn ni wọ́n fi pè mí inú mi dùn pé aláàbí ti wà lẹ́bẹ̀ẹ́ mo fẹ́ tí wọ́n máa sọ létí mi ẹni tó mo ní kí n bá rí kì í lè sọ kí la fẹ́ sọ sí nígbà tí ètò wa ti à ń tẹ́ pé torí ká lè sọ sódò ya ẹ máa mú wá sí wa àwọn àfọ àwọn táwọn táwọn rọ́bà tí wọ́n ti wọ́n pè é yẹn wà. wọ́n tilẹ̀ kò máa yé mara wọn. òun ni wọ́n fi ní gbogbo sẹ́ni wọ́n ti ṣe lára wa. tọ́ba gbayé làwọn náà dojú kọ báwọn tí òun ṣe ń ṣe làwọn náà bá Ah nígbà tí ẹni yìí jáde kú láyé tí ọ̀dọ̀ ọ̀ràn yẹn wọ́n ń la kódà dàárọ̀ yìí dókítà tí ọtọ́jú ẹ̀ mọ̀mọ́ tá a fún mi ìṣe orí o níbi sórí ìjọ máa fi ìjọ ìjìnlẹ̀ ló fi bákan náà nìkan wọn àbí kiri yóò dùn bó ṣe fi abẹ tí wọ́n fi máa ń láàyè yẹn ó fi la ọyẹ láàyè ló ṣe làbẹ́ ìmọ̀ sọ́ọ̀kì tó sọ àlékún ẹ̀ tó fi kú sùn mọ́ kó lè jẹ́ wá sí fáwa ká lè mọ̀ pé ọ̀gá ẹ̀ pé òun lẹ́bọ́ kálukú wọ́n mẹ káfọ́ ẹ̀mí wa mọ́ kó o níbi ẹbọ gbogbo ọ̀pọ̀ èèyàn ló ti di ẹlẹ́bọ gbogbo àwọn ìyá wa ní ẹjọ́kọ̀ ní ẹsẹ̀ eré ìjọba bá dùn olúwa ọlọ́run ọmọ sẹ́lẹ̀ yìí yóò ti lọ ọlọ́run ọmọ yìí ẹgbẹ́ sẹ́lẹ̀ wà ó fi kírun ọ̀nà àkábọ́ra ẹ̀mọ́ sọ sáà ń bàbá tó bá tẹ̀ ẹ̀dá fẹ́ ní a wípé àánúwó yìí kò sí tẹ́lẹ̀ omi òbí wa. èmi náà sáfẹ́ dúró lówó bíi lágbájá gbogbo wa káàsì lówó láyé ebi tí wà ìsinmi la tó jàmbá ní sẹ́sì sáfà níbẹ̀. bóòlù ẹ̀ ti gbọ́rọ̀ mi níbí. ebi òde sọ́kà ó sẹ́kù náà ṣe kùn jáwọ́ náà òde bíi ìsọ̀rọ̀ lọ. ló gbé àwa. àti olówó. ebi sáfẹ́ mọ́ ti ṣe náà lọ. bá ti wọn ni wọ́n máa ṣe náà bá lè ṣe kájọ máa ṣe lọ. gbogbo wa wà á tẹ lẹ́kọ̀ọ́ bá a bá kò láyé yìí a tún lọ sọ́dọ̀ ọlọ́run. ó yìí sọ fún wa pé gbogbo wa káàdì ẹjọ́ bá wù wù wọ́rọ̀ lọ́rọ̀. ó ọmọ yá mi kan ọlọ́run bá lé fún àlàáfíà rẹ̀ ọlọ́run ti kádàrà ó kí ọlọ́dọ̀ àwọn tí wọ́n máa ń rìn irú ọ̀nà yẹn ọmọ ọlọ́run ní ká súnmọ́ la dáadáa ó ti wá kú lójú ọ̀nà yẹn ọwọ́ ń sàlàyé fún mi pé ìjọ kan bí àwọn ọmọ òmùra náà ni fún àwa ẹ̀lọ́wọ́ àti ó ti tẹ́lẹ̀ lò àfọ̀tẹ́ wọn tí lẹ́kọ́ máa ń wọ̀ àrùn tí wà àbá àtòhùn tí ń lọ́gbẹ̀ẹ́ tó wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún mi. ó ní wọ́n múra ti ju òun jọ kẹ́tí wọ́n lọ wá sí ó ní akọ́kọ́ mú ọ̀kan wọ́n kọ́ fi tẹ́lẹ̀ mọ́ iná hábì ìlú ọmọ táàbùdó làwùsà. ọ̀bẹ nu lè máa ń wà ìwúmọ̀ yìí kí ń bọ̀ fà. àti òkìtà bẹ́ẹ̀ lọ sí kí làwọn ìdí náà sí. ǹjẹ́ bì náà olùkọ́ á àwọn ọjà ká ní gbọ́ èyí lọ́rẹ̀ ti sórí kí ni ìwúlẹ̀ ọ̀rọ̀ àkọ́bí yìí wọ̀ sórí èyí mo fi sórí mo jòmọ́ ẹ̀ lọ́dọ̀ yìí lọ́dọ̀ kún lé ìyá rẹ̀ ọdún mẹ́lẹ̀ òsì ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́sọ́ lọ́lẹ́ ìṣe. wa bẹ̀rẹ̀ pé kí ni sẹ́ ọ̀là yòówó pọ̀ tó ṣe pé àwọ̀rùn. oníṣègùn bá jáde náà lójú pé yọ̀ wọ̀tì. olúwa náà olùgbà bá dé wá. àwọn ọmọ yìí akụkọ ọsà àkọ́kọ́ ohun tá a gbọ́dọ̀ ṣiṣẹ́ fún tọ́jú ọ̀gá ẹ̀gbin tá a gbọ́dọ̀ pọ̀ kó o lẹ́mìí wá òun lẹ́bọ̀. a sọ̀rọ̀ pátápátá kó o lọ ọkàn wa a mọ̀ pé gbogbo ohun tí pátá ẹni àti sọ́mọ bá bí ọ̀sẹ̀ gbogbo tó ń dábí ọgbọ́n tó rò pé sẹ́wọ̀n ọlọ́wọ́ fẹ́rẹ̀ ni olùkọ́ gbọ́dọ̀ lọ́dá ìlú ọlọ́pàá bá dọ́gbẹ́ kan tí kàkà fi ṣe kí tó ń tẹ ọlọ́run ti kọ́ bí ó sì. bọ́ọ̀ bá dá ọgọ́rùn yóò sìn. tí gbogbo ẹni tí ń dábọ̀ ọgọ́rùn ní ti sẹ́wọ̀n. bọ́bá ti sọ owó ni àyìnbáyà tó tó òun owó mọ́jà ṣùgbọ́n ojú ọ̀nà tí ó gbà dé ìyá omi kọ́ fẹ́ fi nǹkan táwọn ọlọ́wọ́ ọ̀kọ́ gbé yọ̀dà. ọba jẹ́ ká kéwú kéèyàn òfin sọ̀rọ̀ ọlọ́run nítorí ọba mọ̀lẹ́rẹ́ àti ìwà ó ṣe ló fún ọ wádìí àwòrán lọ́sàbẹ̀rẹ̀ máa ń sọ sẹ́ni kan sọ́rí. àbá mi ó ti ka gbogbo kí ó tọ́ lójú títí mi sí nítorí ìdáhùn náà nígbà ìgbà wọn tẹ́ ń gbé wá nù àwọn àyè ibi tí ó ti wí òun ló bá tún lójú ní ìdí ọmọ sí lọ náà níwọ̀n bá ti gbé yóò ké fún mi yóò ké fún kùtà ìnà ábì lè fún ma. kábíyèjú kárípà àpapọ̀ mẹ́rin wa kú mi di ẹbọ gbogbo rẹ̀ kí n àti sàárọ̀ mi ní ọ̀jẹ̀ máa fọ̀ ọlọ́ọ̀bẹ̀ èyí tá a ti sọ̀rọ̀ ní láwọn ti kọ́ lọ yín ọmọ ìyá mi ọ̀dọ̀ wà tẹ̀lé òun náà ní pé kí ló dé kí ló dé tó fi jẹ́ pé àlọ́lọ́ mi gbọ̀rọ̀ kásádìgbàgbọ́ kákò lọ ẹ̀kọ́ òun làwọn tó wò lọ nínú bẹ̀. tìbí yìí náà ń ká tọ̀rọ̀ ọ̀gá ẹ̀sìn ọ̀gá ẹ̀sìn sí èèyàn ní láyé òun lẹ́gbọ́. kákọ́lọ̀ pọ̀lú kó nínú ọ̀kan wa. nínú ìtòrí wípé ẹbọ yìí òórùn rẹ̀ lágbára ó sì burú. àjẹsí wípé ìdọ̀tí tá a fojú rí ó tóbi jùlọ sí èsì àfẹ́dórí lọ. bá tún wọ ẹlẹ́bọ èyí tí ọ̀wá sínú ni o ní ìsàn nírírí ẹlẹ́gbẹ̀ẹ́ nítorí pé tí ń tiẹ̀ ọ̀kọ́ bá àmọ́ sànù wà lọ. ọ̀kọ́ bó ti èèyàn bá tọ̀ yọ tà á. sàmọ̀ pẹ́lẹ́ gbèlú bó ti tọ̀ tán o tún gbé tọ̀ sínú ṣòkòtò ó tòbí ó fi tọ̀. ẹlẹ́gbẹ̀ẹ́ ó bẹ̀rẹ̀ pé gbogbo ẹni tí ọba sí nílànà yìí ẹ̀fẹ́. ọ̀sẹ̀ kọ́rọ̀ bí nǹkan bá ti wájú sí máa sọ sétíwọ̀ ẹ̀ bá dàgé àlùwàlá wa táwọn kọ́ lọ pọ̀ ní. àwọn bẹ̀rẹ̀ débi omi tá a fẹ́ fi sàlùwàlá aláǹtá aráàlú nínú ọ̀rọ̀ ọ̀gá tó tó. táàbì sàlùwàlá àbá àdàlù. ẹ padà sọ̀rọ̀ lórí ẹ̀ wájú. ọlọ́mọ sọ̀rọ̀ ẹ̀ sàmọ̀ wá. ẹ̀gbin tọ́ka láyé lẹ́bọ nítorí wípọ́lọ̀ subhanahu wa ta'ala onítọ́mọ ènìyàn tọ́ba kò láyé tọ́wọ́ kòríkì èmi ọlọ́run nínú gbogbo ẹ̀ṣẹ̀ nítorí àwọn ẹ̀ṣẹ̀ yòókù tọ́ba ṣe sọ́yàtọ̀ nítorí pẹ́pẹ́rẹ́ tiwọn ó kéré tọ́ba ti wọ́ tàbí ọ̀wọ́ àti sẹ́ni èmi ọlọ́run lè parí ayọ̀ akẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ yẹn bá fi kú lérí ẹ̀ ọlọ́run ló wò ní dárí ẹ̀jẹ̀ nínú ẹ̀kọ́ àlàyé ọ̀fẹ́ wò ayé òṣèlú kàdé. ìnàlọ́ tí ọ̀rá tó ẹ̀gbọ́n bẹ́ẹ̀ yẹn bá ṣe ọlọ́run ní dárí ẹ̀jẹ̀ àgbẹ̀ ẹ̀sẹ̀ mi lọ síbi ìjọ ìmọ́tótó tá a sọ fún akọ́jẹ́ tinú tá a mẹ́bọ̀ sójó gẹ̀ẹ́ àti bèbèrè nínú ẹ̀gbin tí máa ń wà nú ọkàn èèyàn tọ́jú ọ̀rọ̀ yẹn kẹ́lẹ́ kọ̀ọ̀kan wọ́n onígbéraga gbogbo ẹni tí bá ń fẹ́ nínú ẹ̀mí ẹ tí gbèdàgà ń fẹ́ nínú ẹ̀mí èèyàn ẹlẹ́dẹ̀ ló sọ. nítorí tí ó máa bí fún ọ̀pọ̀ aṣọ aṣọ ọlọ́run tí máa ń bọ̀ ní gbèdàgà ọlọ́run èyí tí fẹ́ràn kẹ́nìkan máa bóun wọ orú aṣọ ọ̀hún àwa lè fẹ́ ọba wa ṣe ọlọ́run kọ́ bá wọn. nínú ọ̀rọ̀ wọn kan tí mo gbọ́ wọ́n sọ̀rọ̀ bóyá sàràkí bàbá sàràkí tó fi ẹ̀. wọ́n ní ẹnìkan sọ fáwọn wípé gbogbo tí ọba ti bá ti wọ ọlọ́ aṣọ sàràkí àwọn ọmọ rè dùn irú aṣọ ẹ̀ ti wọ̀ ọ́. tí àbàlẹ́ wọ́n lọ sí wọ́n wá aṣọ tí wọ́n lówó owó sàrà tí wọ́n lówó owó rẹ̀ tó fi wọ́lú aṣọ rẹ̀. ó túmọ̀ sí fáwọn ọmọ èèyàn náà jẹ́ tá a bá ní wa pa tóbi lónìí nìkan lọ. kò ní dùn mọ́ wa kọ́ máa bá wa wọ́lú aṣọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni kèé dùn mọ́ lọ́wọ́ aṣọ ọ̀sẹ̀ ìgbéraga torí kò sẹ́nu mi lẹ́yìn ẹ̀ kẹ́nìkan náà wá fóun náà máa ṣègbéraga irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọgbọ́n náà ń tu àsọ́wọ́ ni. ẹgbẹ́ mi èèyàn máa ń ní tẹ̀líba ní ní gbogbo ọ̀nà ẹni tẹ́ ẹ bá bá tẹ̀líba lọ́dún ẹ̀ ó ti fún ẹ̀ ní ẹ̀nù fún òní fi èyí rí kiri ìgbéraga. èèyàn tẹ̀líba ní níbẹ̀ lè ló ti wá máa rí ìgbésẹ̀ àtọ́lọ́gùn náà tí ó dùn sí wọ̀n wá lọ tọ́lọ́ wò sí. nínú èérí sí bẹ́nu ọkàn torí àsìkò tọ́lọ̀ máa yẹ kí ni àtẹ̀yìn ká pọ̀lù nínú ọ̀dọ̀ sí ọkàn ọlọ́kọ́ bá ní ọ̀nù òun ní ríyò mọ̀tòmọ̀tò èmi náà mọ̀ sọ́wọ́ yìí èyí lọ́kàn ṣíkìlù tẹ̀mẹ́lẹ̀ fún ọ̀tẹ̀ èyí lọ́kàn ní hasad kíta bẹ́ẹ̀ bá ti pọ́ lọ́wọ́ mímọ́ pé nǹkan mímọ́ tó nǹkan ẹlòmíì bẹ́ẹ̀ lè wọ ẹlòmíì tọ́lọ́wọ́ dálọ́lá bí kọ́lá wọn máa parí èyí rí tọ́dọ̀ náà yẹ kéèyàn ó ti kí ni kọ́fọ́ ní. nípa ìtẹ̀gbẹ́sẹ̀jú ọ̀nà túmọ̀ àmọ̀nú túmọ̀ kábọ̀nú kágbàgbọ́ díẹ̀ kágbàgbọ́ díẹ̀ èyí rí ìyẹn gbọ́dọ̀ fọ́nù wọ̀ríyá tí a rí kéèyàn ọmọ ṣe kankan sórí tọ́lọ́ láyé àbí sórí táwọn èèyàn wọ́n lè máa rí wọ́n lè máa sọ́pẹ̀ èyí rí ni ẹ̀sìn ọlọ́run yẹn ká fọ́nù kó òdùnú ẹ̀mí wa. káwá lé sí ẹ̀mí wo kún fún onírànra àwọn ìwà àmọ́tótó bí ìmọ̀lọ́lọ́kan ìdúróṣinṣin nínú gbàgbọ́ òdodo sísọ àfọ̀mọ́núṣẹ́ àmọ̀dájú inú ẹ̀sìn ìgbára lọ́lọ́hun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí ta wá nínú ẹ̀mí ta lè sọ wípé wọ́n ti fọ́ máa tí òkun fẹ́ gbé. èyí tó wàá mú pé tá a bá fẹ́kẹ́ mi wọ́ ọmọ kú òdínú ẹ̀ bí kẹ́sìtà tó ta òbá. ọ̀sẹ̀ tá a fi máa pẹ̀ ní òní ká máa pọ̀ fún ìtura torí kò sí bá ṣe sáyé káàdé náà ọlọ́run ló ta kalẹ̀ tẹ́sí òní máa rí ẹ̀mí wa. ọ̀sìn gbogbo tá a pè lẹ́sìn yẹn yóò máa yí lẹ́kọ̀ọ́ kan. bá bí ẹ̀ pé bá tọ́ wa bó bá ti lẹ̀ kó tuntun tó bá a bá ti wọ ẹ̀yìn ó ṣe kí yóò ní àti lọ láàfin pọ̀ àwọn ìyá wa ọmọ onírànlọ́rẹ́ tẹ́ rí pọ̀ aṣọ tí ó tún fi dàbí tuntun bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀sìn tí ń yí ẹ̀mí wa ọlọ́mẹ tá a lè fi pọ̀ tí yóò fi wọ́n. Òkú ìlọ́wọ́ yìí náà bá gbà ń sọ́ha. Bí gbogbo ọgbà, a mọ̀ tún bá sọ̀dọ̀ ẹgbẹ́ tí mo fi yí ẹ̀ ní ìní lánàá ọlọ́run kò túmọ̀. ó bẹ̀rẹ̀ pé kò túmọ̀ sí wípé ìmọ̀ọ́mù lágbájá olóṣè yìí yóò tún bá ní. ẹni ó lè borí bọ́ọ̀lù ẹ̀sẹ̀ ló wà tó sí. ọlọ́run ní bóyá lóṣù lọ́sùn náà ní. ọlọ́run ní ìdàgbà bí ìdàgbà ọ̀hún. إذا مس أنت إقوم من الشيطان فذكروا وإذا هم مبصرون. إن الذين اتقوا. Tuma kan lọ ní sàlẹ̀, mo náà lọ fẹ̀ gé. Ọlọ́run gbogbo àwọn jẹ́ ń pààyàn ọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ mọ́ lọ. Tí wọ́n bẹ̀rù ọlọ́run kọjú ni. Tí wọ́n pààyàn ọlọ́run lè jẹ, ọ̀sọ̀ fáwọn ti fi mi ó bẹ̀ tó dà sẹ́yìn ò lè mórí bọ́ nípa tí máa fi ẹ̀mí yí ẹ̀mí wa la torí tẹ́ fẹ́ lọ́rọ̀ làwọn tí wọ́n pẹ́ lọ́rọ̀ ọlọ́ni ìgbàgbọ́ sàkó tọ́ ìfún mi nà ṣe ìtọ́. èṣù náà máa bẹ̀ wọ́n kú lẹ́kọ̀ọ́. tí wọ́n ti lọ́lọ́ àwọn tẹ́ fẹ́ wọ́ lọ́wọ́ tẹ́ sùn mi. ọlọ́ni tún bá wọn tẹ́ fẹ́ wọ́ lọ́wọ́ tẹ́ fi mọ̀ wọ́n yàtọ̀ tẹ́ tí ọ̀bẹ̀ wọ́ lọ́ni pẹ́tẹ̀pẹ́ kárù. bí ìdáni bá ti gbé kẹ́kẹ́ ní wọ́n ti dìrán. ọlọ́wọ́ fẹ́ tí mo ṣe yí. ṣé ẹ̀fẹ́ nígbà wọn bàtà nàṣọ. ìjọ òṣìṣẹ́ náà tó wà ní pẹ́ńtù èsì bá dé tó mú pé wẹ̀rẹ̀ kò wá ní rọ́ọ̀dù mọ́ yóò tẹ̀ bí bìkì máa mú sáájú ẹ̀. ìtumọ̀ pẹ́tùbà ti lóòrìn ọjọ́ òdodo nìyẹn. kèé ṣe túbẹ̀ yìí tó fi máa san rẹ̀ tọ́kọ̀ nǹkan lọ. lọ́rẹ̀ tẹ̀ka wọ́n ti lọ́wọ́ wọn bàtúbà àtàkùrọ̀là ọlọ́mọtúbà. bàbá tó dé rọlẹ̀ òun náà ẹ̀sẹ̀ fẹ́ràn tó rọ̀lù àtàkùrọ̀là ọlọ́mọtúbà. bàbá tó wọ náà tó tó lè bá wẹ̀. ọmọ wa ṣe ọ kó ṣe láàárọ̀ ọfẹ́ bá wí fún àtàlẹ́ ìgbẹ́dá kan tó lọ́rọ́ kó ṣe ẹ̀dá ìgbẹ́ tó kó ṣe ẹ̀dá kan tó lọ́rọ́. lọ́pọ̀ tó lọ́rọ̀ sọ̀rọ̀ ìdẹ́rù ẹ̀fẹ̀ ọba tó fẹ́ onídàájú wa ẹ̀dá ìgbẹ́ tààrọ̀ náà ló ṣe é sùn. bí má lè rẹ́ bá gbé e ní ọ̀sán àgbérọ̀lẹ̀ ọ̀ sọ fún pé bí ọba kọ̀ èmi ọkọ̀. ó lè máa fi búrẹ́dì tóbi lómi ọbẹ̀ ní gbogbo ìgbà ó sì yẹlé. bẹ́ẹ̀ ọba wa wọ́n lè dá ìlú máa ń sọ̀rọ̀ yàrá. olórí àpòjúwe sọ́kà sí. àwọn náà lè máa fi túbá kábàámọ̀ fi kọ́ lọ́run lómi ọbẹ̀ jẹ́. ẹ̀sẹ̀ kan náà dáwà náà mọ̀ pé ó kọjá àwọn olùbẹ̀rù ọlọ́run tí ṣètò ọ̀nà bá gbọ́ wọn mú tọ́lọ́kàrù lẹ́yìn ìgbàgbọ́ fún ọ̀rẹ́ jù ó tó bá kéré sẹ́ta lè rí ẹ tí ìfọ̀ ẹ̀mí wa mọ́ tí yóò fi pé àmọ́ títí ìfọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀. Rasulu kẹrin sallallahu alaihi wa sallam àkọọ́lẹ̀ sọ̀rọ̀ wà pé lójúmọ́ kan ọgọ́rùn-ún títí ìfọ̀ àwọn àlejò àmọ́ ṣe ọgọ́rùn-ún tó bá àádẹ́ máa pọ̀ gbogbo ọgbà ní sísèrèlà ní màá tẹ̀lé àti ọlọ́ọ̀kù níjẹ́ gbogbo ọgbà náà ní ti tẹ̀lifísà náà ní nígbà tí wọ́n wọ́n bẹ̀rẹ̀ ṣe kápẹ́ jẹ́ mọ́tò ọlọ́ọ̀kù. àwọn àkọ́rọ̀ ń jókòó bì àwọn àlèmọ́kù ń jókòó bì wọn bá ní mọ́sáàsì ọlọ́ọ̀pá náà akẹ́kọ̀ọ́ rẹ mẹ́túnà ànábìga inú ilé rẹ̀ ní ẹ̀sìn òjòkó ti owó orílẹ̀ ìṣẹ́ ń gbé eégún bẹ̀ ọmọ rẹ̀ jókòó ìyàwó jókòó wọ́n bá dájú eégún nù yín oní àwùjọ fi láì àlọ́ bá wọn jà ọ̀ṣẹ́ ọ́ torí ìwọ náà ló lé wọ́n kọ́ ọkọ̀ ọ̀kẹ́ títí ọmọ ká ọ̀yọ́ lẹ́nu sí ọ nítorí wọn náà fi láwà ní ẹja lọ kí ló lọ ṣe abẹ́rẹ́ wo rẹ̀ kú ìlú ìta àwọn ọmọ olúlé torí bá yàtọ̀ síra wọn. gbogbo sáwọn olùsẹ̀mí ayé wa fún kí ni ọba jẹ́ ìrántí ọlọ́run. a fi máa rántí ọlọ́run. tá a bá ti ń ṣe nítorí pé ìyàn ò ní máa rántí ọlọ́run. kọ́lọ́wọ́ ọmọ nìfẹ́ ẹ̀bùn sábẹ́ sì fún àbíkanu tọ́fẹ́rẹ́ mọ̀á àdébí bá pàdé ọkọ̀ wọn gba lẹ́bi kàrá yìí pé ya mọ̀á nífọwọ́ pé ẹni tẹ́ ìyẹn fẹ́ràn pé wọ́n mọ̀á ó tún sọ fún kẹfẹ́ ìpínlẹ̀ òṣèlú mo nífẹ̀ẹ́ ìrẹ̀ mọ̀á wọ́n mọ̀á. làtẹ́jà àdúgbòrò sọ̀láàtì wọ́n máa gbé jùlẹ̀ lẹ́yìn gbogbo owó ẹ ìgbà tó súnmọ́ lọ́sìn yẹn àǹtẹ̀kùn kan máa sọ wípé Allahumma a'inni ala zikrika wa shukrika wa husni ibadatik. lọ́gbà tẹ̀ tí wọ́n ní gbogbo ẹni irú rẹ ẹjọ́ wa ló ń di àdúrà mú kálọ̀ máa ṣe ẹ̀bùn sí èmi ní tí mú wá ní. Allahumma a'inni ala zikrika àbá àti mi ọ̀ka. wọ́n ṣàtúnṣe àwọn ọmọ òṣèlú ìbáradà sí alábi ní tí ọmọ wí gbogbo irú rẹ nìyẹn wọn sọ pé aláhùnmá àìní alábíkìríkà wọṣọkùnrìkà wọkùnrin ìgbàlá kọ́mọ́tẹ̀mí tí ò ní máa nu wákàtí ó ti di ìkókó yìí. اللهم اللهم أعني على ذكرك على ذكرك وشكرك وحسن عبادتك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ونبو الله عنك kọ́mọ́tẹ̀ tó lè kà kò yí lẹ́nu tó kọ̀ọ̀kan náà méjì tó fi há èsì ní gbọ́ jẹ́ gbogbo pàtí tọ́lọ́wọ̀ ọ̀fẹ́ bá rọ̀yàn lọ́rùn dá nínú wípé gbàgbọ́ ti sọnù bóyá wọ́n mọ ní kẹ̀kẹ́ tó yàtọ̀ sí tọ́lọ́wọ̀ lò ó sì jẹ́ fún ọ àpẹẹrẹ fún èso ìgbàgbọ́ nù tọ́ ọ bá gbàgbọ́ tí wọ́n bá fún ọ ní tó yàtọ̀ sọ́lọ́ kò ní ṣiṣẹ́ lóde ẹ gbà tó wọ́n tọ́ àfẹsùsẹ nǹkan ẹlẹbọ tọ wá lò ó tó sì ṣiṣẹ tí wọn náà dúró fẹ kiri yìí jẹ àpẹẹrẹ kó o ti jìnà sọlọ. inú jẹjẹ ti gbàgbọ́ ẹgbẹjọ bí ọkùnrin káwá bá lẹbi. ó ní lọ́rọ̀ sírò láì alábìrin kí ló dé olóhùn lọ́mọ ọmọ ọ̀dọ̀ ọmọ ìyá kan ni kí ló dé ìyá yìí ó tí wọ́n láì mọ̀ ìlọ́sùn ló ti mú gbogbo ń sáà máa lálù ọ̀gá ló ọ́ àbẹ́bìnrin tẹ bá délé lọ mú àṣà lọ mú i sọ́dà ọmọ ìyá rẹ̀ kó lò. ó sì délé ọkọ ọmọ ìyá rẹ̀ kó lò sẹ́wọ̀n pé fífún nẹ́bà wílò oògùn sánù kùránù gbé jáde oògùn sánù ti túwe àbẹ́bìnrin lọ lò ó bí mo tó kẹta ọkùnrin tó padà wá àbẹ́bìnrin kílẹ̀ tó fẹ́ ó lọ́kùnrin tó oní náà rè iṣẹ́ ilé ìlòkun kó lo ọ̀gbádùn ànábìlẹ̀ kọ̀lẹ́ bá lò lò kí ló ó ń lò ó lò ànábìlẹ̀ sọ́dà ka rọ́bì. ọba mi tó sọ fún mi inú àlùkò hàn tó ní bí ìṣìfà pé wò sáfẹ́ bí oyin èmi gbàgbọ́. òsì ní wí kẹ́kẹ́ kọ́mọ́sí sẹ́ olúwàlá àkè kẹ́sìtìlá bàbá sí lọ àkè inú ọmọ ìyá rẹ lọ́pọ̀ ọ̀rọ̀ náà ni wọ́n nítorí pẹ́lú ẹ̀ ti pọ̀rọ̀ ọlọ́run nírọ́ bẹ́ẹ̀ bá lo oògùn tọ́lọ́run gbé kalẹ̀ fún. Nínú èèyàn náà bá ti pé iṣẹ́ ìṣù lódodo, òun ni yóò lo iṣẹ́ ìṣù tí ó ṣẹ̀. Ní ó yóò lò tí ó fi ṣiṣẹ́ fún. Nítorí pẹ́lú ẹ̀ ti ṣe kí ni ó ti gbà lódodo. Bí ìwé ìyẹn bá ti gbà lódodo, èyí ti kò mú mi ó ti kó olólùgbàgbọ́ òdodo. èlò ti gbọ́dọ̀ ọmọ tẹ tó bá fẹ́ wọ́n dé kó tó jáde lẹ́nu. èlò gbọ́dọ̀ ọmọ tẹ mú mi ní lọ́dọ̀ mi ní wọlé àtàwọn tó ń nà. ìlànà àtúntò mùsùlùmí. ìjọba ti rí mùsùlùmí ò sí mú mi. tí a bá jọ wà pọ̀ ní wọn jọra wọn tóró lè sọ fún mi pé mú mi lè lẹ́nu mùsùlùmí lọ́lọ́sọ. ọ̀rọ̀ kan ní méjèèjì ìjà wọ́n yìí lọ sárakọ́ ìsàmà ìsìlámù àti ìmánì táwọn méjèèjì tí wọ́n bá jọ wà nínú ọ̀rọ̀ lójú kan náà wọ́n jọra wọn ọ̀tọ̀ ní islam ọ̀tọ̀ ní ìmánì. ṣùgbọ́n ìgbà ìgbà sálàfà ìsàràkọ́ tẹ́ ẹ bá níbi jẹ́ ti sọ̀rọ̀ ìmánì islam islam ti wọ́n lóyún. islam tí wọ́n dá kọ́ ọlọ́dún wa láti àwọn túnná. ẹ gbọ́dọ̀ jáde láyé ìṣe bá fẹ́ fojú rere fi pàdé akẹ́tù ìgbàgbọ́ tí ọ̀sẹ̀ gbọ́ náà rí. àdìgbò sì wà fẹ́mi àtẹ̀yìn gbogbo bí a bá ti rọrọ ẹ̀kọ́ mọ́ra pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbogbo ní ìgbòho lọ́wọ́ lòlú. àbísí ìrìn láti kan rẹ̀. gbogbo wa lágbọ́n bí a kù sí ó wà àti mọ bí ó kù sí. èyí tí mo fi múra kèrèsè ti mímọ́ kèrèsè fóun dáńbẹ́ bí wọ́n fẹ́ pè mí wá ṣe máa ní ẹ̀mú tọ́pì ìsẹ́mi bó ṣe wá àti fúnra mi. Gbogbo ti pẹ́ lòdì ọmọ ẹ̀kọ́ wá àti ìrẹ́pẹ́ mi gangan ní kọ̀ọ̀kan máa ṣe wá àti fúnra mi. Ilé ìkọ̀ọ̀kan wa ta bá kù sí kálọ̀ fúnra wa. Àwọn ìsìn láǹfààní fúnra sí. Ẹni tí tiẹ̀ ti bọ́, òun lè tó ti Ọlọ́wọ́ sàánú wa. Kájẹ́ rẹ̀ tí ọlọ́wọ́ wa kọ́pọ̀ torí tí ìrántí ọlọ́run bá ti pọ̀ irinṣẹ́ ni láti fi fọ láti fi ṣe ìmọ́tótó ẹ̀mí pẹ̀lú àwọn ẹ̀gbẹ́ tàbí àrúbọ ìfagun alágbàdì bíi olóbi ẹ̀gbẹ́ ìmọ̀kú yóò sùn wọn ẹ̀gbẹ́ kárajà níye kan ká tó máa fọlọ́ fúra bó wọlá àti ìgbà tí ìpínlẹ̀ rà ní two thousand. Ah, wàhálà ni mo ṣe bí mo ti lọ́ra ètò ẹ̀ta lẹ́ta tó ká ọ̀tọ̀ tù wọ́n fẹ́ lù sí ra. ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ nítọ́ ọ̀sẹ̀ ọ̀wọ́ ọ̀rọ̀ pé kọ́sọ yí ọ̀ra nítọ́ bá fẹ́ ta jẹ ní kó kọ́sọ. kọ̀tẹ̀dínlẹ̀ ọ̀rẹ́ yẹ kó a máa fẹ̀gbẹ́ yí ẹ̀mí ẹ̀ nítorí kó ọ̀fẹ́ lówó iye títà ẹ̀yìn ìyàwó rẹ̀ sì ó ní ẹwà ó ní bẹ́ẹ̀ pé wọ́n bí ẹjú lọ rà á bẹ́ẹ̀ náà ni ẹ máa ṣe wọ́n fáwọn èèyàn tí wọ́n bá fẹ́ rà lọ́dọ̀ yìí. ìṣe ọlọ́fẹ́ eléyìí ni ẹ fi kí. má da omi gbóná sínú kẹ́ẹ̀kì tó fi lọ rọpò nílùú òkè. kó lè tẹ̀ kọ́ wá ṣẹṣẹ́ kó sá kọjá pé ìtọ́ ọ̀dọ́ omi gbóná sínú òkè máa wọ́n. kẹ́ẹ̀kì méjì ó di kẹ́ẹ̀kì mẹ́ta ó sì rà ní one thousand five kò nínú òkè kò tún tà ní two thousand five fún adé bí báyìí ó ti jẹ́rìí tó ń ti bẹ́ẹ̀ kò tún di òṣùwọ̀n wọn. ẹgbẹ́ ló fi ń yí ẹ̀mí ẹ ìdọ̀tí yán olówó yán. níta àti fífọ́ nínú ẹ̀ ìrántí ọlọ́run káwọn ìrántí ọlọ́run gbogbo gbà fífọ́ lọ́ba yìí máa rí mi làtọ̀ káwọn tẹ́fẹ̀ẹ́ wọ ọlọ́run tẹ́fẹ̀ẹ́ káwọn. Wọ́n fẹ́ sọ́dọ̀ wọn lọ́wọ́ wọn lẹ́yìn fẹ́sẹ̀ bá ti fẹ́ yí ẹ̀mí Àìtóbi ọlọ́run la fi ra ọlọ́run gbàgbọ́ sáà tó sẹ́ wá sínú sẹ́ni ayé wa àìtóbi ọlọ́run lójú wa ni ìrántí ọlọ́run kò ní ṣe tí èèyàn fi bọ ìyẹn ẹ̀mí ni wọ́tàkọ́kọ́ mo wà nọ́gọ̀ ilẹ̀ àyà ti kàwé yà kátó máa wo gbogbo tọ́lọ̀ ń ṣe ayé àyà ti kàwé yà ká máa wo a máa fọ àrùn ọkà ìdọ̀tí ọkà ọmọ àfọ̀nù ká sì máa ronú káwọn ọba àtìsá ń gbọ́ káwọn ronú káwọn máa ń kúrò àlùmú ká ntọ́lọ́run sọ bẹ́ẹ̀ irinṣẹ́ mi yọ máa fọ àrùn òwúlọ́sẹ̀ tá a fi fọ àwọn kan. ìmọ́tótó ká ara mi láti sọ̀rọ̀ nípa rẹ̀ irinṣẹ́ mi ó pàtàkì láti sọ nítorí pé irinṣẹ́ mi tọ́mọ ènìyàn máa ń lò ní mọ̀nàjà àti rọ́bì láti bó ba rẹ̀ sọ̀rọ̀. gbogbo ìgbà tí ìyá bá fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́run tóbi jẹ́ ní tí ìyá fẹ́ ìgbé bá sọ̀rọ̀ lọ. òun lè ti olúwa fi sọ fún ògbà tó ọba fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ lọ́sàdùwàlá. níbo ṣe mọ́tótó tìlú ẹ̀mí. ṣùgbọ́n mo bí mùsùlùmí láàrin àríkà tí wọ́n bá sọ fún wa káwọn ní ìdún ọ̀sẹ̀ tí wọ́n bá ń gbé ẹ̀ka ń fọwọ́ ni ọ̀pọ̀jú ni ọ̀pọ̀jú ọwọ́ ẹ̀ kó òkúrọ́ mùsùlùmí nítorí wípé kọ̀ọ̀kọ́ àrùn tẹ̀mí kọ̀ọ̀kọ́ ẹ̀sìn tẹ̀mí kó tó máa kọ ẹ̀gbin tara. òun lọ́pọ̀lọpọ̀ lómi nínú mùsùlùmí yẹn fi kéwì bá ìsìlámù. ìmọ́tótó irinṣẹ́ ni ká máa lò láti fi súnmọ́ lọ́nà. oníkásá ni wàhálà bá a bá fẹ́ ṣàdúrà ni a fẹ́ kírun ni ẹnu wá ná oníká fi pákó yóò padà sọ̀rọ̀ fún jágò díẹ̀ lórí ẹ̀ tí wọ́n bá débẹ̀ ká fi fọ ẹnu ká tó sàlùwàlà ká tó kírun méjèèjì là á máa fẹnu ń fún a máa nu pákó fàlùwàlà àti máa lù fún un torí gbogbo àkọlé èèyàn máa ń wà ní èèyàn máa ń sàlùwàlà bẹ́ẹ̀ bá ti lálùwàlà ọ̀sẹ̀ tó ní ìdíkó tó máa ṣe àlùwàlà ní ìmọ̀ bóyá ọ̀sán lọ́la láti bá àkọjá olùfikà ìlà ṣùgbọ́n ẹ̀tọ́ mi kó o tún rí orí fún orí orí fún ẹlẹ́gbẹ̀ẹ́ lóbi ìsọ̀bá lórí o yọ máa rí orí bóyá nítorí wípé kò sí àlùwàlá olùlànùwàlá orí tí ń rìn lórí ìró kìí sórí àlùwàlá. àràfẹ́sẹ̀ wa ọjọ́ ìsìn ìmọ̀tótó ni wọ́n tún lè ká sàlùwàlá ká lórí bí bàbá fẹ́ kí àlùkò hàn ká lè fi súnmọ́ ọlọ́run. bàbá sọ̀rọ̀ nípa àmọ́tótó àti tara àti tẹ̀mí méjèèjì abáláyà kó o níbi yọ ọ lọ ó lè sókun pa sí èyí ó kìlá ìdáná ọ lọ méjèèjì ẹ̀yẹ sọ̀tà arákùnrin kan sẹ́gun mọ̀ méjèèjì ti gbé sáré. àti wọn gbọ́ ọ̀rọ̀ ògbà wà fà wà náà. ìjọ ọ̀rọ̀ sóòlù jókòó nínú mọ́sálásí. tí àwọn sàábé wà pẹ̀lú ẹ̀. rọ̀sóòlù wa sọ wípé ẹnu ọ̀nà bẹ́ẹ̀ wò yìí ọkùnrin kan gbàgbé wọlé wọ́n wọ̀ mí àìsàn. wọ́n máa ń gbogbo ẹni tó dùkú tàbí ìlú mọ́sáàsì ni wọ́n kúra wọn. kíra náà kọ́nù tó òfin ìdílé mọ́sáàsì. tí ọ̀rọ̀ ṣe pé ta ló ń wà kọjá kó wọn lọ wọ́n bẹ̀rù ọ̀nà yìí wọlé kó wọn ti gbà wẹ́rẹ́ láti tẹ̀sán lákàáyé. ọ̀ọ́kẹ́ tí wọ́n wọ bẹ́ẹ̀ ọkùnrin kan lọ́wọ́ lọ́gbà rẹ̀ wọlé. ó mú bàtà rẹ̀ ó fi bàrẹ̀ sí ya wọ́n máa ń olùwòsó yàtọ̀ mẹ́lẹ̀ yàtọ̀. ó ní àdúrà ọ̀kan níbi òun bẹ́ẹ̀.

ó tún lè kẹta ànábì tún lọ wọ́n tún lọ sàkẹ́ pé ẹ má tọ̀ ọ̀nà yìí wọlé ọmọ àtẹnà nígbà tẹ́lí tí ó lọ jáde lójú ọ̀nà tó tún jẹ́ ọjẹ́ ní tìjọ́ náà tìjọ́ kò ní tìjọ́ kejì ó ti lórí rí àtẹnà. ọmọ ìkè sàábí ni wọ́n wà bẹ́ẹ̀ ọwọ́ àrùn wípé ọ̀ṣẹ̀ wò kí n jẹun ní kò lè wà kí n wá sí ìrìn àjò kí n sì rìn àjò lọ kí n máa ń ṣe tí ń ṣe. tó ń jẹ́ pé jọ́kì ni òun lọ́ba rẹ̀ wọlé jọ́kèjì òun ni jọ́kẹta òun náà ni. ọba sọ fún ọ̀hún òbí ẹ̀gbẹ́ ìlọ pé ẹ̀yìn láì ọ̀hún mi jọ mẹ́ta. bàbá lè wà náà mi ní làbá lè fi gbogbo lọ bá lọ. ọba lọ ó sì gbé bẹ́ẹ̀ náà tó jọ́kẹta ó ní pé òun ò rí kàkà tó yàtọ̀ sáwọn náà ti rí àwọn. ó sì lóru àwa náà ti rí ó ń tira dá àwọn àwọn ń tẹ̀lé wa òjò kẹta olú padà lé wa èrè kàkà tó tó yàtọ̀ táwọn náà ṣe yé wa. kó táà ti láyé táwọn náà máa ń tẹ̀lé yìí náà sí àbí. bàbá tí ń tìtì wípé kí lọ́ bá wá tẹ́lẹ̀ ó lọ sí ìkà wá pẹ̀lú owó ìkí wá para wọn. ìgbà táwọn máa ń ṣe láàrin ara wọn. lọ́dọ̀ tí wọn lóbi èé fẹ́nu ọkàn wa ọkàn wa ọ̀dà fẹ́mi lórí tí ọkọ̀ pàdé òní ìjà ọjọ́ dáná wípé ìtàn kẹ́yìn kéde lọ́bẹ̀ ló jẹ́ nínú tó ọlọ́ pé wọ́n jẹ́ ló ti dáná tí wọ́n jẹ lóhùn jẹ sí ètò jẹ bàbá ọjọ́ dáná tọ́rọ jẹ tí ọmọ tí ọ dáná pé bàbá ẹ̀ ló lówó nígbà ọba kó ń jẹ tí ọmọ ẹ̀ fún ọmọ ọjà mà pé bàbá àrùn ló ní kíni òun ló lówó sáré ọmọ àlejò tó wáyé wá òun ọmọ pé ní àwọn jìnnà ó fi hàn kò sí tóbi ju wípé èrí bẹ́ẹ̀ nù ẹ̀mí ẹ̀ ẹ̀yìn ìyá lomi lójókòó ìwọ òde fọ́ ọmọ sọ mo fẹ́ dé bẹ́ẹ̀ dàbí èmi ìlú dé lábọ̀ mo fẹ́ dé ọ̀ mbẹ̀kú ìyá alágbájá ẹ̀rọ fọmọ sí ọ̀dọ̀. ọmọ wọn mọ̀ pé ìyá àwọn lọ sí. tí àwọn ọba bèèrè ọba sílẹ̀ ní ẹnu ọjọ́ kan ọjà kó o sílẹ̀ àlejò ó tún fẹ́ lè rẹ wá. nítorí bá tẹ́lá ti lọ ọ̀dọ̀ ìyá alámọ̀ níbi kẹ́kẹ́ ní sí o. ọjọ́ tó ẹ̀ ọmọ náà ti máa sọ fún yẹ pé ẹ̀dá kò ní tẹ̀lé yìí lọ ẹbí mi kan tó ti ní kí ẹ̀dá ẹ̀dá tẹ̀lé yìí lọ sí ìdúró sí wọn kò sí ní ìkànnì kò sí lọ́fẹ̀ yìí. ẹ̀yin lè jókòó sẹ́ jókòó múrẹ́múrẹ́ yìí àbí àti àwọn akọ́bọ̀ orogún ẹ̀ ọ̀daràn òun náà òbí máa rìn lórí àtìkò bẹ́lẹ̀ tiẹ̀ tó bá gbà ní àmọ́. kò sí tí ó ṣe yọ máa ṣe ẹni ẹ lè rí ni ó lè rí ọlẹ́gbẹ̀ẹ́ ẹtí ń lọ ọba tọ́jú oníkọ́ni àtẹ̀yìn ọwẹ́ kátó máa wẹ sí ara. nǹkan sọ ìdúró ní ìwà bí wọ́n rà ní. àwọn náà lè sàhárà.

ó ti jẹ́ nǹkan nípa àgbẹ̀ ọ̀rọ̀ olùgbà tí nígbà ń gbà ọ́ níyá yìí. ọkàn ó dé ọdún náà ló bá mo ní kí wọ́n sùn lọ ní kújọ́ mẹ́ta lò. mùsùlùmí ni ọmọ ìyá rẹ̀ kí olórí ilé ẹ̀kọ́ mi lẹ́yìn. ìdíjọ́ ọmọ ìyá nu mọ̀ràbà. bọ́bá tó jẹ náà mi lé ní òwò ẹgbẹ́ orí ìtúwọ́. tọ́ àmọ́ rẹ̀ tó lè wá àdébí wa ló sọ bẹ́ẹ̀ olóúnjẹ tiẹ̀ nìkan tó gbé kalẹ̀ yẹn tó o bá ti gbàgbọ́ sádùn gbàgbọ́ bá bẹ́ẹ̀ nu ilé ayé rẹ ojú ẹ̀ yíyé. tọ́ àmọ́ rọ́jò wáhì ṣe ń sí ìṣẹ̀lẹ̀ ìdọ̀títọ́ kàlà ń ráyẹ̀ ní ọ́ làwọn lẹ́kọ̀ọ́. ó ti yú èèyàn mélòó ó méjì ó gbé kalẹ̀ ẹ bá ti gbọ́ tó yí wípé ó jẹ ẹnìkan igan kò lẹ́nìkan àwọn sàlẹ́nu ó ti kó jẹ kalẹ̀ wọ́n san náà lẹ̀ ó yí wípé yọkẹ́ yìí táwọn bá tún jọ jẹ ẹnì igan òní yó àlejò rẹ̀ yó. ọwọ́ oníkẹ́ àlejò ẹ máa jẹ lọ́wọ́ ọ̀nà àlejò ní ẹjẹ́ tó máa jà àjò jẹ́ náà ni òun náà ti wọ́ ọwọ́ ọmọ tùpà òun tún ṣe bí ìgbà tó tùpà fẹ́ ọ̀sán pa àtùpà ó sì sọ fúyàwó ẹ̀ fún bájú kí ẹ sáná àwọn ọmọ ẹ̀rọ gbè náwó ọgbè náwó ọwọ́ àgbọ̀ pé ọmọ ẹ àtùpà ìdìbò ẹ bá tó múta àtàkà sí ẹ̀rọ àgbọ̀ pé àgbọ̀ ọwọ́ ẹja máa jẹ lọ ọwọ́ èkú sí lẹ́nu. Bẹ́ẹ̀ni, ẹja máa jẹ nǹkó inú. Àwọn sẹ́ẹ̀lì kò lè. Kúrò e. kásán lábàá ti fi ń dùn ní ìlú òde. Èé, ó ti pa tẹ̀mí jẹ́ القوم لهم بالناس أشباه ẹjọ́ gbé nítorí pé ń ta ló ọjà rẹ̀. Ìsọ̀rọ̀ tó lọ tàbí ìbọ́dọ̀ ní ní yàrá torí ẹ̀ lẹ́yìn ìlà yíwá dàrọ́ yìí pé ó alùpùpù àbọ̀ ló kù. Ó kì í yìlá. Ẹgbẹ́ ní bẹ̀rẹ̀ bí ẹ̀ lẹ́yìn. Èyí ni àwọn ọkọ̀ kó o fẹ́ máa mọ wá tó tó pọ̀ sí. Ọwọ́ ìṣó náwó sí àwọn ọwọ́ wa àti àlejò tó ń kọwọ́ àlejò ó rò pé ń bú oúnjẹ. Ṣé ẹ̀rọ fẹ́ ti parí? Kò bú oúnjẹ, òun kẹ́ náwó, àlejò náà náwó, ọwọ́ tó ń kún ọwọ́, àlejò ti bàbá àwọn ìjọ ń jẹ sálẹ̀ tó fi parí àwọn tí ò sí èrí mọ́ ẹ̀mí wọn nù. àlọ́kọ́ owó ọ̀lẹ́ rẹ̀ ń náà ti àmúta lọ. àwọn ẹ̀ka ẹ̀kọ́ yẹn wọ́n ẹbí òyìn. gbogbo tí ó fẹ́ ti kàkà sẹ́mi wọn wọ́n yẹ̀ wò fọ́sọ́rọ̀ wò ní bímí lèrè tí mo jẹ́. wọ́n yẹ fẹ́ kí ní fẹ́ kí nǹkan tó yí. ẹ bá ti tọ́ kan ọ̀rọ̀ kan náà sọ àbàtẹ́ jáde débi ń pa wọ́n alọ bá nàbí alẹ́ bí ní tó lé wọ́n ti dé mi náà jáde ní òde kẹsàn-án wọ́n wọ́n tún dọ́dọ̀ abrahamanu abrahamanu kóró jẹ fún wa wọ́n sì jẹ́ tán nígbà jáde sàkà alábi ní tún bala tó dàlú na yàwó mẹ́yìn ní. ẹ bá rò pé torí ipá àdààmú wá kankiri ní wá kún alóhùn ní béèrè gbogbo sábà jẹ tẹ̀lé àtẹ̀tẹ̀ láyé ọlọ́wọ́ bí ẹ bẹ̀rẹ̀. ẹ wọ̀n lẹ́sẹ̀ ń bá tẹ̀lé àkọọ́lẹ̀ mi sọ fún wa pé ìkànnì wọn kàn bọ́ bí ọ̀pọ̀ ọ̀pọ̀lọ̀ lè ló fi ọwọ́ bọ̀rọ̀ fún ọ̀pọ̀ pèsè lọ́wọ́ bàtú lè délé. àwọn tí o ṣe rí jẹ́ tó gbé e la wá jẹ́ tó gbé. E. Ah. ọkùnrin kan jẹ́ bẹ́ẹ̀ ládùúgbò mi olóòwò olókọ̀ rẹ̀ kókó náà. wọ́n gán lọ sòtọ́ tó gbogbo ẹ̀rí jẹ́ lóòótọ́ òṣìṣẹ́ èdè àtàlálẹ̀ àtàlámù jẹ́ lóòótọ́ ó ní jẹ́ gbogbo ẹ̀ lókọ̀ ọmọ ọlọ́dà jẹ́ gbogbo ẹ̀ làwọn mo tọ́ka láti wá náà láì wò kò sí tóbi èérí ní bẹ́ẹ̀nu ọkàn àti ìrìpọ̀ ó lè gba apá tó rí pọ̀ ká tó gbàdúrà. arákùnrin yìí tí wọ́n bá lọ sí mo fi yà sọ́dọ̀ àwọn tọ́gbà lẹ́yìn nígbà tá a dé kékeré yìí wá rí wípé òun rí tó yàtọ̀ lé wọn olólórí kó lọ padà yà ọba lọ ọwọ́ àpè bàbá yìí pé bàbá nígbà mo dé ẹ béèrè pé tí o sì kankan tó lé wa mo ní mo wá ń bẹ̀ yín wò ní lóòótọ́ ni mo ní sùn máa ń sọ ìdíwọ́ tó lé wa ń sọ bàbá ní kí ló lé wa ó lẹ́yìn ò lè mà ó ní ìgbà mẹ́ta rò ní lóko sáré tí ó sọ pé ní bá gbójú ọ̀nà ilé wọlé ẹ bá bá bí wọlé ẹ bá bí wọlé ọmọ àtijọ́ náà ni ẹ mẹ́ta ẹ sá ẹ̀yin ẹ̀ ń gbà bẹ́ẹ̀ wọlé. olùmọ̀ wá wò pé mo fẹ́ kú bá dà ní tẹ̀sí bàbá ní náà ló sí. olùmọ̀ wá sí ọ̀yà tó ti fi lé wa pèmí náà tó ń padà lọ lé wa bàbá ní bèbí náà ti wá sí. ìgbà tí tó wọ́n èsì ìmọ́tótó ta tọ́jọ́ pé ìmọ́tótó inú inú mi. ọmọ ní kí ni kọ́ ọ̀hún ó lé mi tí mo mọ̀ ní pé béèyàn bá ń tẹ̀ mí láàárọ̀ tó ṣe mí nìkan ilé iṣu bá ń wọ̀kan. èyí á lè fọlọ́ ló ti gbàgbé. béèyàn bá tẹ̀ mí nìkan lálẹ́ ilé òní mọ́ bá èyí ti gbàgbé ẹ̀fọ́ torí pé mi náà mọ̀ pé mo ń sọ kò sì lọ́dájú sẹ́yìn. Àlọ́bìnrin wọn sọ fún pé tí ń lò lójúdọ́ máa jẹ́ lọ. Yẹ́sẹ̀ pọ́pẹ́ ṣẹ̀ṣẹ̀ pọ́pẹ́ lónìí olé ìwẹ̀ lórí pọ́pẹ́ wẹ ìlú òfin o. Ẹ̀lú òfin o pẹ̀lú ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀ ìlú òfin ni. Ọ̀wẹ̀ mi. Ọ̀wẹ̀ yẹn tẹ́ ẹ̀mí kan ti dọ̀tí ẹ̀mí dọ̀tí. Ìmọ́tótó òun tà ṣùgbọ́n yẹn òun ni pé tí wọ́n láàyà lọ́dọ̀ ọlọ́run tí èèyàn bá lè pápá tí méjèèjì bá papọ̀ fún yàn sára àti ti ẹbí ẹ̀mí èyí ó jẹ́ ìfọ́lá níwájú ọlọ́run ṣẹ́ni pàápàá ń jẹ́ ìyọ́lá níwájú ọlọ́run ìmọ́tótó dàlílù ìmá ìtọ́ka àgbàgbọ́ tọ́lọ́ba ti fa méjèèjì pọ̀ fún yà rọ̀sùlù kẹ́lí nínú àjọṣe ní ìmọ̀tò mùsùlùmí gbà wá ó ní àtọ̀húrù ṣàtò ìmá ìgbàgbọ́ ṣàtò ìmá bàbá ńlá ìmọ́tótó tá a bá ńlá ìgbàgbọ́ sí méjì ìmọ́tótó kó làjìlẹ̀ ó kó làjì nínú tí ń jẹ́ ìgbàgbọ́ ó kó dàjì ẹni wo ta ní lọ́la láwọ́ ó kó dàjì mi walhamdulillah sẹ́nu lẹ́nu ìyẹn náà nínú àdéhùn sọ́wọ́ tó wà ọ̀ṣun. ìmọ́tótó irinṣẹ́ ni láti lè jèrè ìfẹ́ ọlọ́run ọlọ́run ní gbogbo àyòṣepọ̀ tàwábí. wàyòṣepọ̀ ìmọ̀kápá ni rí. ọlọ́run ní gbogbo fẹ́ràn mo fẹ́ràn àtàwábí. àwọn tí wọ́n túbà àwọn méjì tó kọ́kọ́. wàyòṣepọ̀ tàwábí. mo nífẹ̀ẹ́ àwọn tún máa fẹ́ mára ní gbogbo gbà. oníbẹ̀rẹ̀ ìfẹ́ kan tó èyí tó lọ́n ṣe fún aṣáájú wa bìlá. sàbí áfíríkà ló àwọn sàbí olùbìlá sọ̀rọ̀ abáṣà mi ni wọ́n ti bí ìtòkìlà láfíríkà mi ni wọ́n ti bí bìlá. Rasulu kari. Ọ̀nà tí ìyẹn ń gbà á lè fi ọlọ́run ìbọn tó wà mẹ́ tẹ̀lé àti ká. Olóhùn sùn. wọ́n fi àìjẹ́nà ọlọ́run wọ́n fi òun lẹ́la. ìgbà tó ń rí òun wá rí pípẹ́ tó ń kọjá lọ́wọ́ àìjẹ́nà wa àti máa kọ́ àtẹnudá alẹ́ àbá mi. ń gbọ́ ìṣiṣẹ́ bàtà níwájú mi bí ìgbàsẹ́ nìkan lọ wáyé. mo wá jìbìrì nù wípé ẹsẹ̀ ń gbọ́ ìta lómi. قلت بيقولوا صويب إنه الرجل نور من ذلك أقومي كان بيقولوا أواني هما على بشميل الرجل موضوع بين هو هما يقولوا لما أواني هما رجل على بشميل قلت إنه بلال الحبشي بلال الحبشي بلال يبقى تعمل في الدنيا قلوا بسم الله ìlànà pé ó ti tí mo rí lónìí kọfẹ́ bí ọ. ìlànà ní kí ni kọ́ ọ̀hún ó lè tí mo rí ni pé mo wọ́n kò wí àjẹ́ náà mo ló ń rìn wọ́n gbọ́ sí ẹ̀ma àti lọ́wọ́jú mi mo béèrè pé ta lẹ́ni yìí wọ́n ti wọ̀ bìláì. bìláì lẹ́ni èmi bìláì èmi wẹ̀ kí ló dé. lọ́wọ́ bá tẹ̀ kẹ́ lọ́ọ̀dì tẹ́lẹ̀ wọ̀ pé ṣé máa kọjá lọ́wọ́ ní ìsinmi kí ìlú ìlú sọ fún mi wọn náà lọ ronú tí ọba máa ń ṣe lẹ́nu ní kí ni máa ń ṣe tí ó gbèmí lérò fún yìí nígbà wọn tàbí òkú ó sì dà láàbò tó tà gbà bá ti ní kẹ̀kẹ́ wọn máa ń da ẹgbẹ́ wọn láàbò tẹ àtàbẹ̀ wọn ìlú ẹ̀fẹ́ ti ta àtọ̀lẹ́ ìlú ṣe àtàbẹ̀ wọn tọ̀ máa ń ṣe ìdáàbò ní ìtumọ̀ kàṣẹ lọ sí sọ́yà lọ sí bí òun ni wípé gbogbo ọgbà tí wọ́n bá fi ẹ̀ gbé tí wọ́n bá sáábà náà mi ì lè máa sàlùwàlà máa sàlùwàlà. tí mo bá wá ṣe ń dán o tún máa di lẹ́bi wípé láàyè àlẹ́jẹ́ rọ̀gà àgbà mo jẹ ọlọ́run lọ́pàá àgbẹ̀ ní ìfimọ́ láì ní ẹgbẹ́ ìkó ọ̀nà àlọ́ mi sọ fún ogun ti ń tẹ̀lé ọ̀nà. ìmọ̀tótó إن الله يحب التوابين إن الله يحب التوابين ويحب المتطهرين. الله يحب التوابين وما سواه ìsàkábẹ̀ tí wọ́n fẹ́ràn kábà wá sí dáadáa níbi bọ́lọ̀ fẹ́ràn àwọn olùdámásì bá tó tún àlè ọlọ́sìn ló ní físíkálì wọ́n dáwà lórí owó kálí wọ́n lé ọjà tí fẹ́ẹ́ jẹ́ àwọn sùúrù lórí owó yẹn wọ́n wá wò pé kí ló lè fa kí ló lè fa yìí kọ́dọ̀ ọ̀fẹ́ jẹ́ àwọn báyìí ẹ̀kan wọn á wúlò wípé yóò jẹ́ bá a fi kankan lẹ̀ ló sọ̀rọ̀ ní àná sí. wọ́n bá wà títí ipò ìtàn ilẹ̀ tó ṣe. ẹnìkan sọ fún wa pé nínú tí mo rántí tí mo rí bá àtẹnu wípé à oríire ni àwọn ń dada. nínú padà sọ̀rọ̀ orí wọ́n kálukú bá dé ẹ ẹ dábìlì náà wà á tó ẹ bá bá kú. tọ́lá wọn máa ń gbà pé tó lè kọjá ìjà wọn òun ni káwọn ọmọ ti sọ̀rọ̀ bí nǹkan bá ti wá ní àdéjà padà sọ́dọ̀ ọlọ́run ọ̀nà ìdílé wọn láti padà ẹni omi ìfọ́sàjà tí ó dà yọ ọ́ máa wo ẹni tó ní sọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ kọ̀rọ̀kọ̀rọ̀ tó mélòó máa dà ẹ̀ sọ́ọ̀bù níjọ́ tó ti tà ọ̀sọ́pọ̀ ló mélòó wá ìta fi wá ara ya rẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ tí ọ̀wà á tà òun ni ọ̀wà á jẹ́ ọ̀tà ẹni bọ́lá ara tiẹ̀ fún òye ẹni òun fi kẹ́ńtì lọ́dọ̀ ọ̀rọ̀ ara tiẹ̀ fún òye. هم ومن فقراءه إلى الله والله هو الغليظ إن الشعب يغلبه ويأتي بخلق جديد جديد وما ذلك على الله في بعزيز ذلك هو لطف أنتم قالوا لما يقول إمام تطور عبر السلطفاء كيف يمكن sí ọlọ́run ọlọ́run ní ìlà ìṣòro àgbàgbé. wọ́n lè fi kórè mọ́tàbà ìṣeré. ìbọn tó gbọ́dọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀rọ̀ tó yẹ ká máa sọ láwùjọ tiwa ni nítorí kọ́ọ̀ mi mí ń ta àwọn olùgbàgbọ́ òdodo tó sọ. gbogbo ẹgbẹ́ bá lóun gbàgbọ́ kí mọ́tótó sínú ẹ̀sìn ẹ̀ ọ̀gbàgbọ́. ìmọ́tótó ìmọ́ra kátọ̀ kátára ká mọ́ ìtọ̀jú aṣọ kọ́ wá wípé ọ̀hún tẹ̀sẹ̀. kábẹ́rẹ́ ti lọ́wọ́ kátàlùwàlá kábúwẹ̀ bá a bá láti pọ̀ pẹ̀lú ìyàwó kábẹ́rẹ́ kúrò rárá. ẹsẹ̀ ti tó mú wá lẹ́yìn ìlà. kí lọ wá ń dáhùn ìjọ ọlọ́dọ̀ sí kí lọ wá ẹni kọ́ fẹ́ẹ́ lẹ́nu ìlànà ìjọba ọ̀gbẹ̀yẹ lẹ́gbẹ̀ẹ́. ọlọ́run ṣe ń pèsè débi débi ó kù sílẹ̀. wà á bí máa zàdé ní sàrọ́bà wọ́n ti hà. ó yẹ ní ọ̀rẹ́ rẹ̀ fà. wà á kí títún òbí afúnmáṣe ní àtọ̀ òsàrọ̀ yá. òdòkó ní ìsàtúnkọ́ ìkẹ́ àìsàn ní. wà á ń sọ ìyàrá àhàmàdà ní nàbíyá. àbáwá kúrò àyà olókùnrin. Wàmímá bàdà ní ṣàrọ́bà wà bí i àwọn ọmọ tí wọ́n yọ. Tó fẹ́ sáyọ̀ mí lékún. Wà kíkí tó wúdà àti máa sin àtọ́wò sàráyá. Ibi tí mò ń mí kùn gbé bẹ́ẹ̀ bá rí ni, ọkọ̀ ẹ̀ dàbí ìgbà pé kíntò àtọ́wò àbí àmọ̀ sí àtọ́wò sàráyá. Mo fẹ́ lè fi kí n fi kọ̀jẹ̀ bí mi. Bí àmọ̀ sí tí ọ̀sẹ̀ pé ibi tí torí àdìjìnà sí ilé àdìjìnà àrùnbọ̀sọ àdìwà àdìjìnà àdìjìnà sí ilé ìdílé àdìjìnà pé ọ̀sẹ̀ pé. Wọ́n ti tù pé àtúntò sí ilé àtọ́wò bàrẹ́ Wọ́n ti tù pé àtúntò sí ilé àtọ́wò bàrẹ́ Ibi tí ibi àtẹ́lẹsẹ̀ ibi tó ti lọ́dún yẹn, tọ́jú pé tẹ̀yẹ̀ bá fi tẹ̀lé sí ìgbẹ́ ilé ìgbẹ́ yẹn òun ni a máa ń pèsè ọ̀jẹ̀ pé òfin ò bá fi kò lẹ́nu torí gbígbé oko tí a bá fẹsẹ̀ lé kò ní dé ìgbẹ́ òun ni Yorùbá fi máa ń pè ní ọ̀jẹ̀ pé mọ́lá tó wá sí. wọ́n ti dé ìlú ṣe àtúmọ̀ sí àtọ̀wọ̀ ọ̀sẹ̀. wọ́n ti kọ́ bẹ́ẹ̀ lẹ́lẹ̀ àtọ̀kùn sàrà yà kí ìsìnmọ́ fọwọ́ kan ìràwọ̀ sàrà yà ìràwọ̀ kan ní jẹ́lẹ̀ ó tí wọ́n ń ṣe kí ní nínú sàráyà ni wọ́n ti ìràwọ̀ kan mo bẹ́ẹ̀ lè máa fọwọ́ kan lójú sámà níbi inú mi. Dùkú ní ìsàlọ̀ kọ́líkẹ̀ ìbẹ́bí. Ìlú mi ni wípé ọlọ́run ní kí n wọnú àwọn ẹlúsìn ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí. Dùkú ní ìsàlọ̀ kọ́líkẹ̀ ìbẹ́bí. Wàá tó yẹ ta. Wàá tó yẹ ta. Àmàdà ní ìtẹ̀bíyà. Sọ̀rọ̀ bá á tu àwọn èèyàn lẹ̀ ṣé káwọn kò tó máa tó ba ìbòmí lọ. omi gbọ́dọ̀ náà wù nú òun ni wípé aṣọ jẹ́sà ahmed alìdàbíyà ọlọ́run ṣe ànábì muhammad lójijì ẹ̀sìn ayọ̀ ni ọlọ́wọ́ ọ̀jẹ́ ká máa bá òjíṣẹ́ kígbà ti lù pé ilẹ̀ lùmí ìgbà ló ti jẹ́. kẹ́sì kó pín ìjọba bàbá ń gídá nínú òun fẹ́ràn àdúgbò ìsìn wàá ní òyìnbá lẹ́sìn lójú ológun yóò sọ fún pé nǹkan ti ọ òṣìṣẹ́ òfin tèmi èmi ni wọ́n rán sí ìṣe èmi ni mo fi jọba bàbá gíga ti lò gba tiẹ̀ òfin ẹ̀sìn lọ òfin tèmi gbọ̀dọ̀gbọ̀dọ̀ bẹ́ẹ̀ lẹ́ni tí ọ̀bá gbà fún àlẹ́bí yìí tọ́lá lẹ́bí kan tó ti lọ òun lò wọ́n tẹ̀ lófin òun tẹ̀ lófin àlẹ́bí yìí gbà tó gbé ẹ̀yọ́ nígbà ní ìsìn ní Muhammad. sọ̀rọ̀ wọn wá lọ́wọ́ ìtàn ìlànà ọkùnrin kan bá kan tó ti kú ọkùnrin kan onínú tó ọkùnrin yóò dá sẹ ó kí àwọn kan ó sọ̀rọ̀ àwọn ló kọ ẹsẹ̀ ànábì lónìgbà ẹsẹ̀ ànábì ló ìgbà ó ti rẹ lọkọ mọkọ ó. بالمؤمنين رؤوف رحيم alhamdulilah alhamdulilah. tọ́lọ́ bá báyìí ṣe tó sì yàn tí máa ń mara.

àyà èsì wà èsì àtó. wà ló bá ní. ọlọ́run ní wà lẹ́nu sọ fún wa nípa àlẹ́nu náà. ìdìbò alẹ́ káwọn mi di. nígbà tí ó sọ fún mi nígbà wo ni ẹ sọ. àtàkùn àlùfá iṣẹ́ tí ó ṣe é kí ló ṣe é tí bàjẹ́ wọ̀ nílẹ̀ tó báyìí. ẹ̀sẹ̀ fẹ́ràn wà bàjẹ́ tó báyìí. màá bàbá bá tó bì í ìbàjẹ́ ìbàjẹ́ tí ń bẹ̀ tó wá gbọ́ ó tún wọ ẹ̀wù ẹ̀wù ọ̀tọ̀. irú ìtẹ́lẹ̀ kan ò ṣe irú ẹ̀ ìbàjẹ́ tẹ̀lé kí lè bàjẹ́ wọn. ìnàkó ńláta tó bẹ̀rẹ̀ ìjà ẹ̀là ẹ̀rọ ọkùnrin ló ń yí. àtàkùn ọ̀gbẹ́ni òun ni kọ́kùnrin kọ́ máa fẹ́ràn obìnrin kóbìnrin ó ta lójúfẹ́ rẹ̀ kọ́ ọkùnrin. ẹ̀yin ọ̀wá sì yí mọ́ ọkùnrin ló ń gbàgbọ́ ẹ̀kọ́ ọkùnrin. kéèké ìfẹ́ àwa náà mọ fẹ́ràn ara wa ṣùgbọ́n kéèké nígbà tí èmi àti àdìwá ìdíkà àdìmọ́ra wọn kéèké ti ṣáwà. bẹ́ẹ̀ ló bá dì mọ́ obìnrin bẹ́ẹ̀ nǹkan mi ò wà nínú ẹ̀mí yẹn. nǹkan mi lọ́wọ́ wá nínú ẹ̀mí yẹn àdábọ̀ ọmọ ìyẹn lò ọkùnrin àti obìnrin ìgbìmọ̀ ìṣọ̀ farakira wọn ṣáwà. ṣùgbọ́n tí a ti ń jẹ́ ẹ̀yẹ̀tọ̀ tó jẹ́ pé ìyá àtọkùnrin àtọkùnrin lẹ̀ ń bára yín ṣe bí ìyá àtàkùn ẹ wá pa àwọn obìnrin kì. Bẹ̀rẹ̀ àwọn ń bá wọn mọ̀ pé ooo. Alábìlú sì ní bá wọn gbé o lórí ọ̀rọ̀ ọmọ tó lọ onígbàlà àtúnkẹ́wò mùsùlùmù alákọ̀ọ́yọ ni aláṣẹ́jù ní ẹ̀dùkọjá àlàkọ́ náà fún ilẹ̀ fún. Wàmọ̀ kẹ́lẹ́ lọ́wọ́ bàbá òbí. Ọwọ́ àtọ́jú àmì ìlú. Ẹ máa gbọ́dọ̀ àfìrìjú omi sọ̀rọ̀ àti kọ́. Wọ́n ní ẹlẹ́ni ó tún jáde jáde àti gbogbo àwọn tí wọ́n gbàgbọ́. Tọkùnrin ló wò ní bọ́kùnrin ṣe, tọ́lọ́bìnrin wọ́n máa wákà àbí ti padà á bẹ̀ lónìí. láìpẹ́ sísè wọ́n ti àkóhùn rẹ̀ ní amẹ́ríkà pé kọ́kùnrin ọmọ akọ́kùnrin ṣe ọlọ́run làwà ní nàìjíríà yóò sì làwà nílẹ̀ àmì. èyí tí ẹ ń bẹ̀ ni wípé àkùnrin àní kẹsẹ̀ òkúkù ọpọlọ tí kẹsẹ̀ yìí lò kọ yàtọ̀ síra wọn nígbà tí wulẹ̀ kọ́ máa yín lùgbà tó kí wọ́n máa tẹ̀lé nígbà tí báwọn lajú sí i. sọ níbi àwọn olè jáde fún òòlì àtò àti sọ̀ka àtàyè. Sẹ́kùnú báwọn lùtù náà sọ, àwọn èèyàn lùtù náà sọ. Ìjú mi fẹ́rẹ́ ti kàn. ti ẹ̀yẹ́ fún òsì tó kéde nínú ìlú yìí. Àdúgbò yẹn lọ́wọ́ olè rẹ̀ ti rà àdúgbò Ṣé òkú ọgbọ́n lọ kẹlẹ̀ lóyà lọ? Ọgbọ́n wọ́n lọ kí ara. ṣe mọ́tótó aṣọ ọlẹ́bí náà sọ̀rọ̀ náà a máa ń ṣe mọ́tótó ara ọlẹ́bí nínú àgbọ̀rọ̀ náà. bàbá ti sọ̀rọ̀ pé wọ́n ti sọ̀rọ̀ ọlọ́sùn ẹ̀ náà ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ìsopọ̀ ọmọ tó ọkọ̀ tó fi jọ kíkiri ayé ó lè amọ̀ ọkọ̀ tó ọkọ̀ ìsọ̀kọ̀ ọ̀gá ọdún mọ́ ọ̀yẹ́ kọjá mùsùlùmí kọjá mùsùlùmí ọlọ́run fẹ́ ká tẹ̀ máa tótó ààyè tá a máa gbé obìnrin lórí ìta àti máa jọ́sìn òun la fi bá aláàjì wa bá wọ́n èsì tó bá lọ́dọ̀ ọlọ́run àdánwò táwọn èèyàn ní lónìí wọ́n kọ́lé atúnkí ọmọ ìyá wa sáà ń tẹ̀kú òrùlé ọ̀dọ̀ ọ̀run wọn láàárọ̀ yìí atúnpadà bẹ́ẹ̀ nínú àwọn tọ́lọ́hún sàánú tí wọ́n lo tọ́lọ́hún fún wọn lójú ọ̀nà sọ́ọ̀mù. gbogbo àwọn èèyàn lónìí wọ́n kọ́lé ṣùgbọ́n wọn ọ̀rẹ́ ti sọ mọ́ ọ̀nà ògùn tí wọ́n ti wọ́n ọ̀dà yìí kọ́. bọ́ọ̀lù ìdílé ẹ̀ lè tó jáyà àti ẹ̀rọ tó tún náà ẹ̀ṣẹ̀ àpọ̀ àlọ́run sọ̀rọ̀ ọlọ́gbọ̀ àyè ó tún bá wà ayé ń kọ́lé lónìí wọn rán ti sọ̀rọ̀ kò sí ní wọn ò sí lẹ̀ wọ́n kọ́ kọ́ kọ́ wọ́n kọ́lé ajá wọ́n kọ́lé ajá lórí wọn ẹ wá bẹ̀rẹ̀ pé ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ dà lórí èwo ló yọ lẹ̀ kọ́lọ́ wọ́n àyọ̀ kẹ́kẹ́ ọ̀tọ̀ ní dàdé rò ìwú ìsọ̀rọ̀ màtá rule. The God rule. Adáka nílé lọ́dọ̀ kìlì. Ṣùgbọ́n wọn sọ náà fún omi ilé ọba tó lè yí wọn ọ̀rẹ́ tó lọ. Ayé ọ̀rẹ́ tó lọ. Kúrò bàbá ń tàmí ìyá. Ó ti ṣe tọmọ ìyàwó ẹ̀ ká lọ́ba níbẹ̀. Ìbáwo sọmọ táà mi ló ló pọ̀ nígbà bá gbé omi tó tẹ̀lé láàrin ìṣọmọ́ tó ṣe láàrin. Àmọ̀ bí ọ̀kan náà. Àbá

sàárè ẹnu yàrá yẹn náà ó sì tẹ́lẹ̀ nìkan mọ́tà yẹn bí ti tẹ́lẹ̀ ọ̀rọ̀ la ti tẹ́lẹ̀ káwọn ọmọ bọ́ dà máa gbé ẹ lọ́ka ẹbí tí táyì ti máa ń tún yẹ ẹ bá kó ní ìdàkọ́jà ó ti yà yé lẹ̀ fọ́nà mu. bọ́ba kó ní lówó ọ̀rẹ́ yẹn kan tó wọn bá ní ọwọ́ àtúlé rẹ̀ wọn náà wá gbé láti láàmẹ́. láti ẹnu ojú ìtàkùn òkú rà àdébìyẹ gbogbo yàrá tó ń gbé tó ń forí kalẹ̀ ń bẹ̀ lọ́dẹ̀ ìlàlẹ̀ láti èyíkà ọ̀yọ̀ sọlọ́mẹ ìwọ ọlọ́run ní màá fìlà rẹ̀ ìtòkọ tó fi bàjẹ́ bẹ́ẹ̀ tó sùn lẹ̀. àyè aṣọ ọbẹ̀ ọkọ̀ ọ̀fà ọ̀fúnláyì ọmọ tẹ̀lé kan wọ́n sọ orí bẹ̀ wọ́n sọ bí bẹ̀ ọ̀fúnláyì àgáláyì ti lọ́wọ́ láyé ṣe ó lọ́wọ́ sàlùwọ̀. wọ́n fẹ́ ká wá máa sì máa tótó àyè tí wọ́n bá débẹ̀ wọ́n ti tó àyè ká máa sì máa tótó ẹ̀. olùdọ́lọ́wọ́ sọ̀rọ̀ àánú wọ̀tá àlàsọ̀ bá sọ̀rọ̀ tó bá kọ̀rọ̀ kọ́ ọlọ́ọ̀ni wọ̀tọ́ ìrà àtẹ̀yìntìyà. wọ̀tọ́ ìrà wọ́n sọ fún àdébí Ibrahim àti Ismail. ọlọ́ọ̀ni lẹ́yìn méjèèjì tọ́ ìrà àtẹ̀yìntìyà ẹ lọ kọ́ lẹ́ nínú ẹ gbọ́ sọ ọmọ ẹgbẹ́ òfin ẹgbẹ́ káṣí lọ tó tó kéwì àwọn tá a máa ń fọ̀ ọ́ fún tá a fọ̀ ọ́ fún lè lọ ọlọ́run fún kìí sàwọn ẹni ẹ̀dùn. ìtọ́ ìdí fáwọn tó wà máa fò jù lé. wọ́n kọ́ ara ẹni ìdáwọ̀ òkè. wọ́n á tún sí iná wọ́n á tún sí iná. àtàwọn tí wọ́n máa ṣiṣẹ́ ìgbélú mọ́sálásí sílọ̀ tá a máa ń pè ní ìsìnká. wọ́n kọ́ ìṣòro tí wọ́n máa gbé wọn rúkà yìí sojú àtàwọn tí wọ́n máa rúkú tí wọ́n máa sùn dáadáa ẹ̀fọ́ lẹ́mí nù ẹlẹ́jẹ̀ mi ò wà bẹ́ẹ̀ fún wa nítorí pé kí wọ́n fẹ́ ṣe sẹ́yìn ṣe ṣe ìyá bẹ́ẹ̀ gbé wá síwájú ìnáwó ó mọ̀ pé bíi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa náà bá ti fẹ́ kí àdìsá kí o àgbọ̀dọ̀ sì mọ̀ tó tó rẹ̀ òun ló fi ṣẹlẹ̀ lójú ayé àtàbí ìsìláwọ́ oko kan wọnú ọmọ táàbì alárọ́wọ́ oko lọ́bì ló ọkọ ní ọ̀dọ́ iṣẹ́ ìgbé ní sàrẹ́ kí wọ́n kọ́ mọ́tà. lọ́bì ló ọwọ́ náà ti lọ pé ọgbẹ́ pàdé alágbáwò. wà á yí lẹ́yìn tí ẹ lè tọ̀ ìdí ọlọ́wọ́ báyìí ni. wà á bá ọmọ ọmọ láwọn àárọ̀. Ibi ìlú kọ́ wọlé gẹ́gẹ́ ọlọ́run júwe wọn, ọlọ́run ní àlà àárọ̀ bọ̀ ṣẹ́gun kó fọ̀rọ̀. Ìṣèjọba ìṣẹ́ sọ́nà ọmọ lágbára torí wọn ò wọn ò lọ́dọ̀ àtẹ́bí wọn sí kò wọn ò sáà lè sọ ẹlẹ́dàá wọn. ní máa ń fà ní ẹbí wọn á lù fún wọn bì lù. lọ́kọ́ wá ìwádìí nígbà òun dé mọ́sálásí òun kẹ́ òun pé ìtọ́gbọ̀n o. lọ́kọ́ ọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ kan lọ́ba àwọn ọ̀sán ló máa dájú náà. gbogbo àwọn tẹ́ tó kọ ti dé ní ká sí ìkọ̀ọ̀kọ̀ lọ. ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yọ́ sọ ó sì tọ̀kan yẹn ó tọ̀kan ó tọ̀kan rẹ̀ mo fi bíríkì kan pọn yá. àdàbí ìdúró yìí sàn àdàbí ìyá àkókò àdàbí òkèlè àdàbí àdúró. Ìlúmìnì ọ̀gbọ̀n. Oye kábíyèsí ti ìfàwọn ìyálẹ̀ pé wọ́n tún lọ máa ṣe kàmí olówó ń omi á ló máa gbọ́ mi dé ìpínlẹ̀ ẹ̀dá ìtọ́ wọ́n bá dà síbẹ̀ ọkùnrin náà lọ ọdún ìpínlẹ̀ ọdún ìpínlẹ̀ alákọ̀ọ́dún wọ̀ ọlọ́run ilẹ̀ àbùkù náà wọ́n bọ̀ ilé kan ní kọ́ ọba kẹ́ wọ́n náà sọ̀rọ̀ àmọ́ àhàdàmàdà mọ́tò kẹ́lọ́ mi mà lẹ́yìn wọn lẹ́yìn ẹ̀ ọ̀nà ọ̀nà ọ̀kẹ́ lórí omi kọ́ bá túbọ̀ ẹnu mi pa ẹnu tó tẹ̀ náà ọ̀nà ọkọ mi ó sì dáadé ẹnu nítorí báyìí wọn ò gbé kalẹ̀ kí sáyìí ká àtẹ̀ tọ́ba ti jọ́ mi kí ọba ti wọ̀ ilé ẹ̀kẹ́ lọ. kí la fẹ́ mú bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ibi inú ilé ta ti tó ti bọ́ lọ àgọ́dọ̀ sí wọn. ìmọ̀tótó tàbí ibi ìṣẹ́lẹ̀ yẹn ẹ̀jẹ̀ ló ló pọ̀ eléyìí ẹ̀ lọ́dọ̀ àwọn afẹ́ẹ̀mì ó fi hàn wípé yẹn lọ́dọ̀ ká ṣe ìmọ́tótó pẹ̀lú rọ́ọ̀kì kábòlì nìkan ìfẹ́nu wa. Irú ẹ̀ náà lọ ṣẹlẹ̀ tó lọ́ bá tọ̀ sí ara sọ. Wọ́n sọ pé kábòlì káfífọ́ tàbí káfífà. Àmọ́ ń sèlọ́ tó tó pẹ̀lú Jésù sọ ní ìsọ̀lá ìwájú. Nínú táà ń sèlọ́ tó tó ẹni mọ́ wà, òun ni àṣẹ nínú tá a tó máa ń ṣèmọ́tótó ẹ̀ àmọ́ ṣèmọ́tótó wà sọ tàbí wọ́n fẹ́ kí aṣọ tá a fẹ́ lùsì jọ́sìn lọ́dọ̀ àbí kẹ́kẹ́ náà wà sí. kílẹ̀ ni wa nínú ọlọ́run àná mi sẹ́ ọlọ́run wọ́n ti yá àbáká ọ̀pọ̀ yìí. ìrìn àdébì ìyá ẹ̀bẹ̀ta ọ̀pọ̀ yìí. àtọ̀ rẹ yóò máa mọ́ mo wà sẹ́yìn bẹ́ẹ̀ bá ti wà bí a sọ̀rọ̀ náà sóòlù kẹrin mi sọ̀tẹ́lá ló ń tọ́jú ká òun wọ́n ti tẹ̀kọ́ ọmọ tán bí wọ́n ti tẹ̀kọ́ ọmọ lọ fọ aṣọ yẹn àwọn tẹ́sà ní ìyẹn wá wọ́n ní tuntun ojú omi tó fi fa sọ ó sì wà lára wa. ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ bẹ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé ìkáwé yẹ ìpáyà. lẹ́nu tó tó wá nípa tẹ̀lé pé ìkáwé mi ìkáwé mi wọ́n fi ìkáwé ẹ̀ pàyà. tọ́ba ẹ̀ páyà ni àbẹ́bí ọ̀sẹ̀ tó dé wọ́n wá sọ fún wọn wípé wọ́n ti kàwé. ìkáwé mi ti ń ṣe tó fi lọ wọ́n lọ kó aṣọ olóògbé ẹ̀kọ́ kan. ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀jì ni wípé omi ti wà lára aṣọ ẹ̀kọ́ lórí tutù kò sọ aṣọ yẹn gbà ní omi fọ́ olùdí sọmọ ọ̀dọ̀ rẹ̀ yẹn nígbà tó bá tó ń gbé. ìgbà tó tí òórùn náà máa ti sẹ́ ìmọ́tótó tiẹ̀ lọ́tọ̀ òní wọ́n máa ń pè ní àtọ̀ ara kìkìkì. ìgbà tó mo máa ń ṣe tiẹ̀ òun ni gbàtà àbárò gbogbo ìgbà tí òòrùn sọba ti pa tó ti gbé òòrùn ti mú ẹ̀gbìn ẹ̀ oṣù lọ. òun ló bí irú bí ìsìn tá a bá fẹ́ kí ló fẹ́ ọ̀bá rẹ tí ọ̀bá rẹ nítorí orí kankan ó lè tó sórí iye ìwé kọ́mọ tó lọ. wòjú ìdájú yíyà là á tó màtíjà ìwà tó kọ́ ọ̀rọ̀ lóhùn. àlẹ́ mi nínú kan báwo tí wọ́n ṣe fún mi tí wọ́n ti fàdé bí ọlọ́run kankan gbogbo rẹ̀ pátá kò lè ṣe mọ̀táàtì wọ́n ti lè sọ́nù. sórí ìdẹ́ta wá wà yìí ìmọ̀ bẹ́ẹ̀ ní ẹran ọ̀sẹ̀ ládùúgbò yìí. ẹ̀ o ò tí ì sọ sílẹ̀ yóò ti sọ ọmọ mi kò ti yàgbẹ́ síbẹ̀ á lè sọ fún apẹ́sẹ̀ ìyàbá tó ń bẹ̀ tó kírun òjò láì lòdẹ̀ kí ni ẹ̀rí kí la ń tẹ̀lé mọ́tò bẹ́ẹ̀ ń bọ̀ mọ́tò àbómi lọ ká lọ bí bọ̀ wọ́n ní kò òun ti pa tó ti pa nìyẹn tó ti gbé kò sí wọn. ìyẹn ló ń pè ní àtọ̀hárá ìtẹ̀jú fíìlì. torí bí ọba níbẹ̀ ni ànábì òní sọ pé wọ́n ti ìyá tèmi yàrá àrùn tó máa ń ìdá. wà á tọ̀ hóòrà. níbi tó àwọn àlẹ́ sọ fún mi pé tó fi wá fún omi lọ fi ta ládàá sí ìtọ̀ lágbára tí wọ́n kọ́ sọ níbi tó ń gbé nu lé lọ́tọ̀ tí ò ní ràn àwọn ọbẹ̀ níbi tí wọ́n pa ọ̀sẹ̀ yẹn. nínú kàtà àmọ́ tí wọ́n tó tó ẹ̀yẹ ó ti méjì ó ti méjì. ẹlẹ́kẹta nínú tá a ti wọ́n tó tó ẹ̀ lórí ti ara wa. oríṣi ara wa yìí ayọ̀ kò á wa ọlọ́ọ̀lẹ́ ayọ̀ nàbí máa ń kọ́. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة أغسلوا فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فطهروا فإنكم ثم القاء أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لمستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم ويتم نعمته عليكم لعلكم تشكرون. àtúntò ayé ìpínlẹ̀ nítorí ọ̀rọ̀ táwọn olóògbé wà ọ̀rọ̀ kan. يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم. ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ ka orí ara yín ẹ̀kọ́ kọ orí náà. Fa aydiyakum ẹ̀gbọ̀n gbogbo ọwọ́ yìí. Ilé máa fífi àti ìtura mẹ́wọ̀. Aydiyakum ẹ̀gbọ̀n gbogbo ọwọ́ yìí. Ilé máa fífi tá a máa ṣe tá a máa lo ọwọ́. Ẹ̀rọ ní oṣù tó yí fóònù ìwé ọwọ́ ọwọ́ nígbà tó fẹ́ ọwọ́ bọ inú omi. Tí ó bá wá padà lé ọwọ́ ìlú ni ó ti gbé sí àárín àti jìnnì. Ọwọ́ àkọ́kọ́ tó ọkọ́ wẹ̀ tó ọgbẹ́ ọwọ́ ọwọ́ yẹn ọ̀sọ̀ ìpínlẹ̀ o tí ìwọ́nú ọ̀ràn yà lọ́la. nígbà tó wá fẹ́ padà wé ọwọ́ láti ibi ọmọ níkàlẹ́ òun ló fi ètò wà ẹ́ ẹni bá wà lórí irun tí ó fi rí tómi bá ti kù lára rẹ̀ ọyẹ ẹni sọ́lọ́ lórí irun gbà ẹ̀kọ́ mi ọ̀sẹ̀ kù bí ibi irun gbà tàbí tó ní irun ní orí omi ọ̀sẹ̀ kù bí irun orí rẹ̀ o lè mú irun wọ́pọ̀ síbi omi tọ́wà lórí orí yẹn kó kíra bí tí omi ò rí máa tó ọ̀dọ̀ rẹ̀ ẹ̀kọ́ ẹ̀sẹ̀ já kó ló bá àgọ́ lójú ìyẹn yé ẹ̀kọ́ náà ìlà àkọ́bí àdàbí ní kébí ọmọ abá gbogbo ẹni tó fà wà lá tí kò fi kókó sẹ̀. nígbà náà nínú náà lọ́wọ́ àwọn abẹ́ẹ̀sì wá ti wò pé kí ni ọ̀wọ́ náà ṣé ó sì ní gbogbo ẹ̀ lọ́wọ́ náà ni àti kókó sẹ̀ èwo ni ọ̀jẹ́ kọ́bọ̀ náà lọ́ba ní kókó sẹ̀ lọ́wọ́ náà ní wàá mú ìwọ náà. kí ẹ̀fọ́ máa wọ̀ náà bẹ̀ kí lọ́wọ́ àbá lè fi kókó sẹ̀ gbogbo kẹrẹ ta ló wọ gbogbo èso. wà á kún tún dùnú bá ọ̀tọ̀ àwọn ọmọ àwọn àwọn ìmọ̀ tó tún ẹ̀ pé kún tún dùnú bá. títí ẹgbẹ́ bàbá ń bẹ lára rí ẹ láti pọ̀ ọlọ́kan láyà ọkọ àtìyàwó. Fàkọ̀ àwọn ọlọ́dẹ̀ tẹ̀wọ́ tó kò ẹ mọ́ra o. Wà á kún tún màá bọ́. Ẹ lọ wẹ̀ ìwé sílé yẹ oníkàwọ́ mi àkọ́kọ́ sàlùwàlá bá a ti sàlùwà láàyò tàbá ti àkómi ọ̀sàtì kọ́pà gbogbo ara wa ó lè bọ́ sábẹ́ sáwà kò ní omi ọ̀dọ̀ náà ni a ti ń wọ ara sí mẹ́rin àti sí mẹ́ta gbogbo ọ̀nà tó ọkọ̀ fi lè wẹ́ tóbi fi kọ́pà gbogbo ara rẹ̀ òun náà lè lò fi ó mú ìwẹ̀ àìdọ̀ ó mú wẹ̀ nìfà tóbi bá bá ti kọ́pà gbogbo kí ni bẹ́ẹ̀ ni wọ́n wá jẹ́ pé fàbọ́wọ̀n ni lọ́nà òkádàrà wo ni táwa ní bí èmi àti ẹ ẹgbẹ́ abọ́ láti láti wọ́n wọ́n ẹ àtìkọ́kẹ́ a lè máa gé ara wa sí mẹ́ta kọ́kàn wo lè balẹ̀ lómi yẹn ọjọ́ kàyàrá kakọ wí agbáyé bí ọ̀rọ̀ kálí omi ti kálí gbogbo káwá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ dé bèbè. kálukú mi kárí níbi apá àwọn náà ti ṣe báyìí láti agbárí di ọ̀rùn. wọ́n wà lára tí méjì bá ti rẹ̀ àwẹ̀ apá ọ̀tún ilẹ̀ àwẹ̀ apá òsì ilẹ̀ òṣè ìta òmẹ̀ fi ọ̀dà. Olùkọ́ náà èyí tó bá ti pàtàkì lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ní kóbi ó ti

bó o ṣe máa ń wẹ ìwẹ jẹnẹba ìwẹ àìdọ ìwẹ nípa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló sọ kúròkọlà yìí rẹ kó yé wa ìbá tó tó yẹ ẹsọ bọdà ló dé. wà inú kóńtù máa gbọ́ ọ̀rọ̀ àdáta parí. ẹ ti wà ti àárẹ̀ bá wá sọ tó o lè lórí bóyá lọ́ọ́ lọ́ọ́ ṣe kó o lè tó o kára bóyá kò kán bẹ lára rẹ tó lọ́ọ́ gbọ́dọ̀ kàn tọ́ba jẹ́ pé ní oríṣi àdùwà lálejò yẹn wà bóyá bí ọmọ níka tẹ̀sẹ̀ ilé wo òde bí kò sí táyà wọn. èyí kò ṣe ni wípé pàápàá báyìí wọn kọ fi bá plásà sí tàbí ọmọ àlejò máa ṣe gbogbo oríṣi àdùwà láyè. wá kọ ẹsẹ̀ yẹn kàdú àtàǹpàkò yẹn sílẹ̀. tọ́ba ti wá kó gbogbo ẹsẹ̀ tán wá rọra fi omi omi tó kú bí ọwọ́ rẹ̀ kò bandage yẹn tàbí plasta pòròpé atọ́yé ẹ̀wá lè fi léèrè pé gbogbo tiri ẹ sọ fún pé ìdájọ́ tó mú mọ́tò òfà ìlú wa tó ní bá a lò bàbà ta òfurufú òun ló gbé wọlé tí plasta bandage bá ń pè ní arìnrìn ó lè fún mi rọra pa lórí tó ní ìwẹ̀ òun ló gbé sọ́ọ̀sì tí ó nípa jẹun tọ́ ọ bọ̀ tọ́wà lẹ́sẹ̀ rẹ tẹ́lẹ́gbọ́n ẹ̀sẹ̀ máa bọ̀ ó lè mú wàhálà wọ̀ tọ́lẹ̀ pé wọ̀ ìmọ́tótó ti wà ṣáájú kó tó wọ̀ kò lè ra pa sọ́ọ̀sì ni olóbi lu láwà ní èyí mo wé ẹgbẹ́ mo yí mo yí mo yí tí mo bá fẹ́ sàlùwàlà ó ṣe é ṣe tí mo bá ṣe mí kí mọ́ sí ó lè jù ó lè fún mi pa orí rẹ̀ nítorí wípé kò kú òní orí òun náà ti wà nípò bí ìgbà pé èèyàn pa òun rí ìròyìn ọ̀gá ẹ̀sìn wa ẹ̀sìn tó ń rọrùn wá. ṣùgbọ́n bá ẹgbẹ́ láwà ní ilé ìyá tàbí orí tàbí orí tọ́wọ́ àgbẹ̀ oṣù tó bẹ́ẹ̀ lórí tó bẹ́ẹ̀ sí ìmọ̀ náà orí tẹ́lẹ̀ lọ ọlọ́run lọ́rẹ́ tẹ̀lé kí wọ́n fi ìfọ̀sọ́ tọ́gbọ́n òun ní ẹ̀bá tuntun lọ́gẹ́lọ́gẹ́ lè yóò tó yóò tó gbé padà èèyàn lè má pa irú rẹ̀ ṣùgbọ́n ìbájú bá tẹ̀lé ọlọ́pàá méjì ń bá bàbá wa èmi tó kéré wò sí ìwúlá yìí tó tó dàgbà bá. ètò ẹ̀kún tó máa ń lọ àwọn àtàkàrí. ọlọ́run ìyá ló wà nípò pé àìsàn ṣe. àwọn àtàkàrí. tàbí wà lórí ìyàgbé. àwọn ọjà àádọ́mẹ́ gómìnà lọ́ka ìsì. àbẹ́nìkan dé láti ibì kan tó jẹ́ kọ́ọ̀lì tó mọ̀ pẹ̀lú kọ́ọ̀lì òun níbi tó jìnnà táwọn èèyàn. sẹ́yìn òkèlè yìí yàn lára wa ni nítorí pé ìyẹn lọ lọ bí téèyàn ò sí ní rí ìyẹn lọ yàgbẹ́ náà bàbá wa fi sọ ìgbà tẹ̀lé káìsì pípọ̀ lọ dé káìsì àyà ìbámu ni ọjà àádùkún nínú ẹ̀yọ̀kọ́ àìsí. èèyàn wá láti fi kan tó dínà lọ yàgbẹ́ ọwọ́ abẹ́ àwọn ọ̀gá sọ̀rọ̀ nígbà. àti aláṣẹ kọ̀ọ̀kan yíyàwó yìí. fàlàǹtà ìdúró máa ẹ wá wo mi tẹ́sí wẹ̀. bàbá ẹ̀ máa mú sọ̀yìnká sọ̀yìnbá. kí ló dé bọ́lá òfin gbé tẹ́sí wọ̀ mi? ìtọ́pàá ni wípé sẹ́wọ̀n kẹ́yìn ọ̀pẹ sábà ní aṣọ pé ọ̀sán wà lá kò sí ètò gbé wọ̀bẹ̀ ni wípé yóò dùn kàn ní ọlọ owó kùtà. tí ọ̀bá rómi bàbọ́tọ̀ kò rómi ọlọ owó kùtà. àpò kùtà tọ́ra ìtọ́jáde ìwúlẹ̀ òun náà ló fún ká ètò wa tá a fi lé lórí ìfẹ́ àdìgbòkúta náà láti fi ìmọ́tótó ibi tá a ti fi gbàtẹ́ tàbí ibi tá a ti ṣètò sáré nígbà tá a bá rí omi ètò mú àwùjá àádọ́ fún mílíọ̀nù ẹ̀kọ́. àádọ́ mi kó mílíọ̀nù lóga àdìsí àwùjá àmọ́ tó bá àtàlẹ́dúró àlàáfàtà yà máa mọ́tò àríyìn dáa. ẹ wá fún mi.

nígbà tí èèyàn wá nǹkan. Bákan ìdá ń sọ àwọn sọ yìí bá. tó ṣe tọ̀mà. a máa wọ ìpẹ́lẹ́ síra wọn pé ìpẹ́lẹ́ àdìwá ìtìmọ́ ti di ara Lọ́yìn ìbá tẹ́ wí ni wípé ó ṣe wàhálẹ̀ ó ti di sọ́gà. Olùsúmẹ̀, sọ.

bó ṣe wá omi pé lọ́wọ́ wa máa fi ìtẹ̀jú sí ara lọ́rọ̀ kì í báyìí kì í ṣe bẹ́ẹ̀. ẹ̀rọ fi òṣèré o ọ̀sán ló bí ojú òyìnbó ẹ̀rọ ra kan wọlé lẹ̀. ọ̀rọ̀ ra fi gbára wọn díẹ̀ omi ń pọ̀ ọmọdé tó ń gbé pẹ̀lú náà lọ́gbọ̀n dà kí kí máa kọ́wọ́ máa ra wọn díẹ̀ sẹ́nu ọ̀sẹ̀ nítorí pé gbọ̀ngàn wọlé lẹ̀ bí ẹ̀kún bí àkútọ́ ọ̀gbọ̀n ló lè wà nù lẹ̀ tí ó ti wọ̀ ló ti pè kọ́kọ́ jẹ́ pé tọ́ba fi bọ́ọ̀lù yọ ọkọ̀ ọ̀la. kọ́kọ́ jẹ́ pé yọ ọkọ̀ ọ̀la mẹ́nu ọ̀la fi gbàdé tọ́ba ti fi gbà tí èèyàn ti ṣe yẹn pẹ̀lú òjì Bẹ́ẹ̀ bá ti wá mú ẹ bọ́ òjò Wà á yí kó mi ẹ̀wá fi mí léèrè pé níbo mo ti wá rọ̀rọ̀ wọ́ tí mo sì túmọ̀ tí mo túmọ̀ wà áìsí ya orí àlọ́ wí kí ilé bọ̀ níbo ọlọ́run fẹ́ kí ti àlọ́ àlá ó dé bọ̀ ọ̀dà bọ̀ mọ́ mọ́. ó ní wà áìsí ya fún ìlànà ọ̀fíì kó mọ̀ pé léwu ó dé bọ̀ ṣùgbọ́n kò débi káyà mọ́. wà áìsí fún mínú. ọ̀sọ́ wípé ìlànà ọ̀fíì ọ̀sọ́ pé kó dé bọ̀ ó bẹ fún mọ́tò yàtọ̀ kù tó o ṣe tó o ṣe pépọ̀ zẹ́rù. ojú alukóra náà ló ń sọ̀rọ̀ nígbà tó fẹ́ kálùwà ló dé ìgbọ́ oníwà ẹ́ẹ́dìyà fún ilẹ̀ ìmọ̀ràn fífi. nígbà tí ó sọ ti sẹ́yà máa kó ẹ́ẹ́dì fún mílíù. mílíù tún ni kẹ́sẹ̀ fún tún tẹ̀sẹ̀ tó fi ọwọ́ tẹ̀lé kejì. káwọn ti bá lù bá lù mí ó ní bínú nínú èyí tó fi bọ́ ojú náà ló fi bọ́wọ́. mọ́yàtà tó fi gbogbo sábà ábà kábíyà àwọn ọmọkan ní ètò fi bọ́ ojú náà ló fi bọ́ ọ̀rọ̀ wọ́. bẹ́ẹ̀ bá mọ̀ òde ìdìbàtú tí mo ṣe inú ayé àlùkòránù tí mo fi sọ pé àní ṣe léèrè kọ́. torí lọ nígbà tí a ti sọ wípé nínú àdùwàlá tẹ́sí ìlànà ọ̀rọ̀ ọ̀fìn. lọ́dọ̀ àwọn olùsúlù títí ìtì abákọ̀yá tá àkọ̀yádà tá àkọ̀tẹ̀lé tá a bá ti ríwẹ̀ tá àkọ̀tẹ̀lé irú dàbí ẹ̀ lánàá lóòótọ́ ni. ìjọba fi mú mi ò ẹ ti sọ̀rọ̀ tí ó fi mú mi ni wípé ọyẹ tí ẹ fẹ́yà tá a ti sọ́wọ́ ó lè sọ nígbà tí lè rí ìlànà àrọ́ méjì ní ìtàgbà lókè lókè. ó lè sọ fún mi pé ẹ̀rí rú ẹ̀fẹ̀. kílẹ̀ yìí yóò sọ wípé ọlọ́run ní pàtàkì irú rọ́pàá níbìkan òmí nígbà tí ń sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ kàràkàrà ó ní ẹgbọ́ kò lọ́rùn ẹrú mọ́mìnà tó tó dùgbà nígbà ó ó ní rọ́pàá kò fi jẹ́ gbogbo àwọn àpá àdé ìpàgbé ẹni tá a gbọ́ fún ẹrú lọ́rùn ẹ̀ ọgbọ́dọ̀ tó olùgbàgbọ́ ibi tọ́lọ́ wò tí wàá fi ìdólùgbàgbọ́ olùdó sí kọ́. kí ló dé tí àfiwájà pé yóò tó olùgbàgbọ́ olùdó yìí náà ajẹ́pọ̀ ibi tọ́lọ́ wò ti fi ìdánimọ̀ àrọ́ fìtì sí wíwẹ ọwọ́ ajẹ́pọ̀ àmùpọ̀ náà níbi àmùtìbí tó fi sí àmùwàlà tí àkọ́rọ̀ ìsèmi lọ́wọ́ àṣọ fún mi pé tí ọba ti rí báyìí àtẹ̀sí wípé sẹ́nu ọ̀pọ̀wọ́ ni nígbà ọlọ́run sọ wípé àtàríkù àtàríkọ̀ fọ́kítà ọ̀hún àyíkìyàwó ma ó lé ọkùnrin ó lé obìnrin lórí ọwọ́ ọlọ́run òfin kún pé káàkiri ní ìmọ̀ ìwọ́n tó oníkàtí ìkọ́ àìsílò bíbẹ̀ náà tó o ní kágbéǹkọ̀ ọlọ́ọ̀bá táyà máa ó bẹ̀rẹ̀ pé tá a bá fẹ́ gé ọwọ́ olè àádọ́ náà lé ìmọ̀ yóò sọ fún wa pé rárá kí ló tó fi yarí lé lé yóò pè torí pé ń bà náà fi lò dájọ́ yìí ògèdè ìmọ̀ ọ̀gbọ̀n yóò sọ fún pé kò sí múra rẹ̀ torí pé náà àdéhùn tí wọ́n gbà wá nígbà náà fi lóò ṣe tàyà mú fún àwọn sàábé òṣèlú sọ. Sọ́kùnrin àwọn àyè nígbà tí ó ti tàyámọ̀ fáwọn sàhábà kò sí dé ìwọ́n àìdí ikú nínú. ìfẹsẹ̀ ọ̀rọ̀ pọ̀ pàápàá sùúrù bí kì í tọ́lọ́ yẹn ìgbà tó fẹ́ lójú ṣùgbọ́n ibi tá lọ kò jẹ́. èso mọ́lá lòdì sí. màlúù yìí ló máa wò ìrẹ́jà làlẹ́ kò ní nàárọ̀. ọlọ́run ní sáà fi ní kẹ́ fi èèpẹ̀ rọ́pò omi dẹ́ẹ̀ bá ní wípé àfikídà mú kàkó sí fún yìí ẹlòmí wọn bẹ mú wa tó jẹ pé ẹsìn òye ó sì fi ìyà jẹ òtútù bá mú ó lè fẹ ara òtútù òtútù eléyòpé mọ́tàlù wàlá yóò bá wa tẹ́tẹ́ yóò wa padà lé lọ́mọ sọ wọ́n lọ sọ fún lórí wọ́n ló fi ìyà jẹ ẹsìn òye ẹsìn kẹta máa ń fi pé kò sábà tó sábà yà jẹ́ra níbẹ̀ kọ́lọ́ wo lè mọ̀ kọ́lọ́ ló wò ó gbé òbí yà jẹ́ra. ìdílú ọ̀hún yẹ jẹ́ láyé ìkómi láàrọ̀ tí. kí ló wàá pé àwọn ẹbí jẹrẹ sí ọlọ́run wò òbí yà ló ẹ̀ fún yín. ọlọ́pàá ti ṣe kọ́jà ló àmúrò ìdàdọ́ ìtàgbà wọ̀lí ìdàdàgbà dọ̀. ọ̀rọ̀ ẹ̀sìn wa lù. tọ́ba ti lè lè mọ́yàn ẹ̀sìn ó sì bá láyọ̀ wọ́n náà tọ́ba ti wá fẹ̀ fún ọ tó lè lómi dà ọ̀gbọ́dọ̀ ló dáyà. ṣùgbọ́n tọ́ba lè mọ́ tó lè lómi ìdáta lọ́ọ̀dún dáyà mọ́. olùkọ́ àgbẹ̀ ti wáyé ọlọ́run ló wọ̀ ẹ̀ lè rà sí ilé màá fẹ́ lè ara yín la. ẹlòmíì bọ́bá wọ ọmọ sáà ti di abẹ́símọ́gìrì tó dò wá sún lọ́fẹ́ máa rọ̀ sẹ́yìn ìsàtọ́ bọ́ súnà ní báyìí ẹ̀dá fà òjòjú sùkútù mẹ́wàá yìí ẹ̀dá tí wọ́n fi lu àpò mọ́ṣá yìí àrẹ sọ̀tọ̀ nípa owó òjò sẹ́fẹ́ yẹn. bàbá rẹ̀ ọ̀gá kò rí bọ̀. ẹni tó fẹ́ sì kalẹ̀ ó ní kó kírun méjèèjì pọ̀ èyí tó jọ ó fi máa fa ọkọ̀ ọ̀gbọ̀ wà kí ṣáì ẹ̀jẹ̀ mọ́gbẹ́bí àti ṣáì pọ̀ káàkiri ọ̀kọ́ nínú ilé rẹ̀. bí wọ́n bá fẹ́ràn òjò ẹlòmíràn fẹ́ràn òjò kẹ́tọ́ tó ní ìṣe ẹ̀rọ sẹ́sì kalẹ̀ lórí gbogbo wa ni ọ̀gbọ́dọ̀ sórí ikọ́ òjò wọ ẹ̀dá ni ọ̀fẹ́ omi ẹ̀dá òní ìgbẹ́ ọjọ́ kó wà sí ibi ni èrò mi. yóò kó yóò kó bíbí náà yóò kó bá ẹ̀sìn ní kàkìkọ̀ ọlọ́run wọ̀ fẹ́ kíkí ni. lìyájà ara rí kò mí lára dín. ìfẹ́ tó ti ború kankan fún yín kẹ̀kọ́ ìṣe ìṣẹ̀lẹ̀ ti wá pẹ́. Wàlá kì í ní ìwé ìdùn ní yúfà ìwà fún. Ọmọ mi ti mọ sáà wá tí mo fi múlẹ̀ ìmúlẹ̀ ní pé mo sáfẹ́ kẹ́ ẹ̀ wàá mọ̀ tó Wàlá kì í ní ìwé ìdùn ní yúfà ìwà fún. Kẹ̀sán ni wàá mọ̀ tó tó ìfẹ́ kẹ́ máa bẹ́ẹ̀ sí. Wàlíyú tí ti ṣẹ̀ṣẹ̀ ọ̀hún àlẹ́ ìkọ̀ọ̀rọ̀ ṣọ́ọ̀lá fún Fàṣù. Ọlọ́run ní mo fẹ́ ṣàṣepé ìdẹ̀ra mi lé lórí. làlà kó bá kó. bẹ́ẹ̀ ni wọ́n dúpẹ́ fún mi. ọlọ́run ní sọ́fà mo fi ṣe lójú oṣù àtúndélẹ̀ lókèrè ni o. ẹ bá fẹ́ gbọ́ tún ẹ̀ dáadáa. ọ̀nà bá wọn àfa wa ẹnu ìta àrílọ́nu wá sí wọn lára òun. ẹ bá dé òta dígbà àgbọ̀lá gbogbo mẹ́rin. ìjọba ìjọba lè ké wu ìlànà. ọlọ́ba lè lé ọgbẹ ìdí afọ aná là ń wí o kò sí kí o tuntun náà wí kí wọn náà là kí o bàbá àtàná tó tún náà là ń tó. ẹlòmí sì kọ bàyí ẹni àlùkò wa kò dúbẹ̀ máa ní kí mo wí lórí kò inú ẹ fọ́. àmì kútùrù ràṣẹ àdùn wa sọ láì. ṣé ìwà ọmọ kéwù náà ló ọmọ kéwù mi ìdùn kéwù náà bàbá. sọ̀rọ̀ bàtà máa. àgbẹ̀lú bí bọ́ọ̀lù kẹ́kọ̀ọ́ fọwọ́ pé nínú táwọn àwọn oṣù tàjọ́ kan Ọ̀rọ̀ pé kí ó kẹ́ ṣe ń ké láti lọ́la. Kí ó kẹ́ ṣe aláàbà fi ìlú àlùkùkù sàkà ìfowópamọ́ àìkókó kúkọ́. Nàmùdí ìdìbà ìlú òṣìṣẹ́ alábàlódé wà ní ìmúlẹ̀ nílé wà ìkírà tó sáré. Ìmọ́tótó lábala omi nìyẹn bàbá wọn sọ̀rọ̀ nípa omi tá a fẹ́ fìsì mọ́tótó ọ̀rọ̀ àwọn àbá tó pọ̀ lórí ẹ̀ wọ́n pín omi sí mẹ́ta tọ̀hú tọ́ ìlú nẹ́ẹ̀sì tọ̀húrù lomi tọ́mà tàlí fún kama omi tọ́mà tàlí fún kama tọ́hì olomi tọ́mà tàlí lò ṣùgbọ́n àdìsí fún kama kò sébi kọ̀ọ̀kan mọ́. ẹlẹ́kẹta olùmísọ́kẹ̀tì nírọ̀ra ìsọ̀rọ̀ níbẹ̀ nítorí mo ti ní ẹ̀ńtìdì táwọn ìṣúra ti ń nà ló ó ní ìtumọ̀ ẹ̀ náà ni pé ọbẹ̀ gbẹ̀mí ọ̀rọ̀ pé èdè níjọ́ ọgbà máa ń là lọ́rọ́wọ́ ní ìjẹ̀kọ́rù omi tọ́ mọ́ tó lè fọ̀ kàn mọ́ gbogbo ìgbà tí abáfẹ́ momi tó ọmọ tó lè fọ nǹkan mọ́ nígbà tá a wà ní ilé ike wo ojú ta tètè máa fẹ́ wọlé ké àwọn tí wọ́n máa ń yàtọ̀ ní ilé ìsira wọn wọn bá làá máa ń rí gbogbo nǹkan tún palẹ̀ tàbá wà ní ìlú tàbá yẹn. omi tó ọmọ téèyàn lè fi ṣe ìmọ́tótó òun lomi kí ìròyìn mẹ́ta bá ti fi sáré láwùjọ tá a wo àwọn ẹ̀ tó sì gbó. ṣé àgbẹ̀ tá a gbé kawá bí àwọn kìrìsìtẹ́nì kọ́ rẹ̀. àwọn àlejò mi léèrè wípé omi bò láti máa wẹ̀ nígbà sọ̀pọ̀ ní pé omi ọwọ́ àkọlọ́ lẹ̀. àgbẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ṣe ní lẹ́tọ́rọ́ sọ. nítorí sọ bẹ́ẹ̀ kẹsì bẹ́ẹ̀ kẹsì bíá omi wà ọ̀lẹ́ omi ò ní àwọ̀ ọ̀làwọ̀ bẹ́ẹ̀ làwọn àfẹ́sì ẹ̀mí ẹ̀kọ́ alẹ́sì náà ti gbà pé orí òkè kí ni ọ̀la wọ̀. bí abọ́tò òfúsí bá ṣe rí bẹ́ẹ̀ lómi ló sì rí. tàbá kù sínú abọ́ dúdú òdòwò lù. tàbá kù sínú abọ́ pupa yóò pupa. lómi ti wà ní ọ̀la wọ̀. bẹ́ẹ̀ ni bá wá bu omi sínú abọ́ funfun tó mú kọ́rọ̀ dúdú wá àtọ̀fà bómi yẹ bọ́ ọ bá lè mú òṣèlú tẹ ṣùgbọ́n àgbọ̀dọ̀ sí. àlámọ̀ yìí ń dá ìgbà tá a lè tó lè fi omi tí a tù sínú abọ́ funfun tó dúdú tá a lè ṣèlọ́tótó á padà sórí ilẹ̀ tí wọ́n ti wá tàbá wá lórí ilẹ̀ tí wọ́n ti wù ó yóò mi odò ni ó yóò mi kẹta ni a ní wípé ilẹ̀ yẹn ilẹ̀ tó ilẹ̀ tó olùfara yìí àdìsẹ́ yìí lẹ̀ dúdú mi a sọ pé wo omi yẹ àdìsẹ́ yìí wàtótó àdìsẹ́ sàlùwàlà àdìsẹ́ wẹ̀ níbi torí wípé àwọ̀ ọlẹ̀ tó ti jáde nìlú wa. tàbá sínú abọ́ funfun ó máa kọ́ lọ kiri àdìsẹ́ a padà sórí ilẹ̀ tẹ́ sí mu wá adórí ilẹ̀ adúgbò ilẹ̀ ìkílẹ̀ ilẹ̀ kéde ilẹ̀ kò tẹ́lẹ̀ yìí àwa lọ tọrọ àtọ àwa débi kan tó yẹ sísè wa adébẹ́bí tó tó sọdọ sí ojú oró ti sí lórí sẹ́nu ojú oró rèé ó ti kò sí lórí tàbí ó ti kò sínú ẹ̀ kọ́lọ̀ tó yẹ àgbà pé lọ́jẹ́ kómi yẹn ó gírè nínú òun kọta alèbìtì lọ. ìnáwó ìkànnìwé ojúmọ pa nǹkan mẹ́ta sáwù òun ní àwọ ẹlẹ́kẹ̀ẹ́sì onípa náà. táwọn ẹ̀ bá dà ṣùgbọ́n nígbà tá a fi sí tá a fi sí àfiwẹ́ làbọ́ bá òórùn òórùn jáde. rúrù sí rù àdìgbẹ́pẹ̀ rírù dáńtà ààrẹ tó ní ẹ̀sìn ọ̀tútù. àyẹ̀dẹ̀ rífù rífù mìíràn fáàmù ìgbàta fíẹ́nu. àdìgbẹ́pẹ́ sàǹfẹ́ náà máa ń mú òun kọ́ máa ń máa ṣe sí omi lẹ́nu. bàbá fomi ẹnu ní sọ́ba tóbi kàdá àtìmọ̀ sọ́ba tóbi odò àtìmọ̀ tọ́ba jẹ́ omi tí ń jáde lẹ́nu ẹ̀rọ àjà. ṣùgbọ́n wọ́n sọ fún akómi yìí fún mi ẹ̀rọ ni. ṣùgbọ́n tá a gbà tá a mọ̀ sẹ́nu ó fún wa ní òun rẹ̀. àwa béèrè ká òun yìí níbo abèrè ṣe ti gbóni wa. tọ́ba yẹ pé ní wàá mú ni. tọ́jà kókó. omi ẹ̀rọ ni wọ́n pè ṣùgbọ́n fẹ́ máa rọrùn bí ìgbà pé ọkàlẹ̀. tọ́ba jẹ́ pé ní wàá mú wọ́n ti wù ú àgbà tó tó bá pẹ́ nù àmọ́ olóòórùn kẹ̀sí máa mú wa ẹni bá pẹ́ lé tó mú mi àmọ́ dáadáa yóò dà o á ti mà wípé òfin tó dási láti lò ó tí ọba tí wọ́n jẹ́ yẹn tó ohun rẹ̀ bá ti yàtọ̀ sí ìta àti láàbò mi wá omi yọ̀dá àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n mi tó jẹ́ tọ́ọ̀rì táà lè bọ́ mọ́ àlùkò tá a máa ń omi fún bí omi tó ti yí pọ̀ mọ́ kankan bóyá nǹkan yẹn mọ́ pẹ̀lú rẹ̀ dá àdídà lórí ẹ̀ tó ti yí padà. Oh, ṣe máa rí lọ ṣe máa rí lọ. Ìmọ̀ bí kí n bá rí sí n bá rí sí máa rí. Nínú àwọn kàtà máa fi tẹ̀mọ́ tó tún lọ omi kò ti sọ fún wa. Tómi bá wá jẹ́ pé ó ti tẹ̀gbẹ́. Onírọ̀ àwọn ọ̀nà làá máa ń ta tẹ̀mọ́ tó tún omi tó jẹ̀gbẹ́. Bóyá a fún omi yẹn kalẹ̀ láì sẹ́yìn. Ibi sẹ́ni kan ti ìyàwó gbé ọmọ lọ. Ọmọ yẹn yàgbẹ́ tí ṣe ń gbé lọ. Ìgbé ọmọ ọba kà sínú omi. Omi tí ò ju bíi bóòlù ti ní àlọ́ àtìkò náà láti rí lábẹ́ abẹ́ ìṣàlùwàlà ṣẹlẹ̀ ọ̀pẹ́ mi ti bọ́ sílẹ̀ tó bá kéré tómi yé bá ké bá a ṣe ló kéré ọ̀nà kẹ́mẹ́ bá a lè gbà sí mọ́tò tó yẹ bá a lè dá omi mọ́ torí pé ìsìlámù ọ̀fẹ́ ká fi kàn sùn. bẹ́ẹ̀ kò sí ibo lọ abẹ́ ní pèmí àlẹ́ bí drọ́m tómi tó wà mẹ́. omi kékeré tẹ́gbẹ̀ẹ́ sí òun àgbè àlọ́ ọ̀dà máa ń wọlé rọ̀mù tá a bá ti dá sí pípọ̀ tó ti pọ̀ ìyẹn là ń pè ní bùkátàrà ó ti sọ ìbí tọ́mọ́ àdìgbò. tá a bá ti sẹ́nu tá a gbọ́ òun bẹ́ẹ̀ mọ́ àbí mú òun mọ́ àwòkọ́ rẹ̀ ọ̀dọ́ pé ẹ̀rù ìdákáwà mẹ́ nínú ṣẹlẹ̀ àti làbọ̀ tó ti tọ́ ìdá àdébí ìdá bàtà kàlímọ́ òfò làtẹ̀ yìí tómi bá ti tó kú làtẹ̀ yìí oníṣẹ́ rọ́tìlù ti mẹ́lú kú là nítorí náà rọ́tìlù ti ń lò ní iraq òní wọ́n fi wà wọ́n gbà pé rọ́tìlù ti mẹ́rin báyìí kò kéré yọ àdìgbàpọ̀ bíi mẹ́jọ bíi bẹ́ẹ̀ tó tóbi bíi mẹ́jọ tómi bá ti tó báyìí láàyè àìlè lọ́la kàbàtà ẹ̀ òde ìgbéwẹ̀ ọmọ àtẹ̀lé náà. Rasul lọ sọ bẹ́ẹ̀. Ìjàmbára ta ètò mo wí àwọn ìyá ọ̀fẹ́ gbà tó tẹ̀lọ́ má ti jà fẹ́bi wà tẹ́ gbígbà. Olùsọ́mi bá ti pé kúlù àtẹ̀yìn láàyè àṣẹ ìgbà kò lè gbogbo kò lè tẹ̀gbẹ́ sára náà. Tọ́ba wá ṣẹlẹ̀ tó jẹ́ kómi tá a fẹ́ lò wáyà ló kọjá. Ewúrẹ́ kan já lù rẹ̀. Ẹ̀rọ kúrò rẹ̀ bó bá jẹ́ ẹran tá a máa ń jẹ ni tàbá àwọn jẹ wúlẹ̀. bó ṣe ń bọ́ bẹ̀ náà lájọ́ àwọn àlùfáà gbà wípé pípọ̀ tó bí pípọ̀ ló kàdá yẹ kọ̀dọ̀ jẹ́ tó bá ti jẹ́ ẹran tá a máa ń jẹ ṣùgbọ́n bá ní ìta àjẹ bí ajá bí ẹlẹ́dẹ̀ lọ́ba kó rẹ̀ kó bó o láti wá dé oníkàlọ́ wá lóru káfa gbogbo omi tí ń bẹnu kàtà àgbàdo kàtà. Kìtì bá ti kàtà yẹn pa. Ìyẹn ni wọ́n pè ní àtọ̀hárà ìdẹ́sẹ̀. Gbogbo omi tí ń bẹ nínú kàtà yẹn. Àgbàdo kàtà. Tá a bá ti pàtó tó kalẹ̀. Tẹ̀wé ti kalẹ̀ náà lòmí ọmọ sùn. Òbí ti sún padà òtún ó ti fi tán àmọ́ kò ṣe àlùwà lára. nígbà míì àmọ́ ń tẹ̀ mọ́tótó nítorí pásítọ̀ ti gbé wa báyìí. pẹ̀lú kíní kan tí wọ́n pè ní mọ́tì mọ́tì ò ní wípé táà ní lórí. ẹgbẹ́ tí wà rárá wa tọ́jú pé nínú nínú kánú òun láti tẹ̀ mọ́tótó yìí. òun ní gbogbo kẹta bá lò tọ́jú sọ́ọ̀tì bí irú kíní irúgbà síwájú ẹ̀rọ sọ́ọ̀lù. bóyá àwọn bísà lù wàlá àwa ni wọ́n kọ́yọ́ mọ́ ọkàn bẹ̀rù sí etí ẹ̀ ìdá ìsìnmọ́ ọ̀mọ́rán yẹn káyọ̀sẹ̀ lọ́mọ owó mi tá a bá ti wò tá a lè dé kò sí kí ni lọ́sẹ̀ mi bẹ́ẹ̀ lọ lọ́sẹ̀ mọ́ nítorí torí wípé nǹkan báyìí sọ́ọ̀tù mi ní nǹkan ò ní wọ́nú rẹ̀ ẹnu tó wà á ta yẹn nǹkan ó lè tẹ̀sù bẹ́ẹ̀ náà ní rí bẹ́ẹ̀ ní kíláàsì. àwọn àti bíbélì rẹ̀ pé bí mo bó ti rẹ́ lé léwu dókítà bá ti lò ó ìwé ẹ̀rí lọ́dún ojú àtún ah, àwọn sàhálà ṣé wọ́n wà lóko wọ́n fi dà sàgbéta ìdí ni wọ́n ṣe ṣé wọ́n bá fi bẹ́kẹ̀rì wọ́n fi bẹ́kẹ̀rì ẹ̀fẹ́ jọ wà mẹ́. wọ́n yẹn tẹ̀sẹ̀ lọ jókòó lọ gbé omi kí wọ́n fi fọ ìdá wọ́n mú dà yẹ wọ́n fi nu aṣọ èmi yóò wọ́n fi nu wọ́n fi nu ẹ̀jẹ̀ yẹ lẹ́yìn ìyẹn bá ti kó wọ́n mú dà yẹ wọ́n fi wà ọ̀ padà wọ́n fi kọ́rùn wọ́n sì fi yẹ. tọ́ba jẹ́ pé fífi nù ọ̀bá máa ní wọ́n ò ní gbé kọ́rùn kí wọ́n fi yẹ torí wọ́n ti fi ẹ̀ ń sára láti fi yẹ. ìyẹn ni wọ́n pè ní àtọ̀hárà bíi nàìjíríà òbí lọ ìwúlẹ̀ ọ̀ ìgbà míì a máa ń tèmọ́tótó pẹ̀lú kíní kan tí wọ́n pè ní tẹ́lifì àtọ̀hárá ní tẹ́lifì. tẹ́lifù òun ní káfí nǹkan lọ́lẹ̀. ẹ̀sìn tiwa ọ sọ fún wa ó ní káàdì fún ìyàwó dá wà nàbọ̀rọ̀ ẹ̀yẹ yàtọ̀ sáwọn ìyàwó dá àti nàbọ̀rọ̀. tiwa ní ká àlẹ́ mi ní sọ́dọ̀ ìyá ẹ máa fi bàtà yín jó. òun tó fi ní ìsìnkáwò òfin fún bàtà kí òun má òun tó ní bá a ṣe ń ṣe mọ́sálásí lọ. kéèyàn lè ṣe fáwọn bàtà wọn ló mọ́sálásí àpàlà pẹ̀lú gbogbo owó káfí ṣùgbọ́n gbogbo ayé àtẹ́bí ilẹ̀ ilẹ̀ báyìí ṣe ń fi kí o ilẹ̀ ilẹ̀ kan báyìí. mo lọ sí àbá kan bí ṣùgbọ́n ìtàn náwó sí òun tó lórí wípé ìròtẹ́ ìyẹn bá ti ní ìmúmọ́sáàtì wà ní ọgbà àtẹ́kọ̀ọ́ bọ́sá bí ẹsẹ̀ ẹ̀ pẹ̀lú àtọ́lá ìlú kó kalẹ̀. Ah, ó ní torí pé ibi dáná ti di ìgbà tí sọ fún pé nǹkan òye náà ó dáná bí olú táyì. sọ̀rọ̀ bá tọ́lá ìlú ti di táyì ọ̀wá láti kó ẹ̀ ó tún sọ fún ató òun àdákàlà kò máa ń bẹ̀rẹ̀ àrùn. Òpó tí bẹ́ẹ̀ ló yà padà ẹ̀rù ọ̀dà. Tí wọ́n ti jọ fún ẹ máa bẹ̀ẹ́ máa lò. Níjọ́ táwọn sàá bẹ́ẹ̀ tí wọ́n ń mu aṣọ fún náà pé ta tí wọ́n bá fẹ́ kú òní mi lọ sí mi tí ọ̀gá tó lọ mọ́tò lè àkọ́kọ́rẹ́ padà bọ̀ bọ̀ bọ̀. torí wípé àwọn sàhábà lójú ayé wọn sàhẹ́bí wọn máa ń mú. nítorí wọn ti sọ̀rọ̀ ẹsìn tí wọ́n mú ọlọ́run ní bọ́dá ìgbàgbọ́ àdìgbélé ga ẹ̀jẹ̀ ọlọ́ọ̀ka àdáálẹ̀ ọ̀dà kọ àkúrí ọ̀dà kọ ẹsìn ọ̀dà kọ bàkàtì ọlọ́run gbogbo tẹ̀ ẹ̀ gbòòrò nígbà tó lọ́wọ́ wọ àwọn ìṣẹ̀lẹ̀ fún wa ọlọ́run níbi ọlọ́run ọ̀yá ìmọ̀ máa là bá. Èyí tó padà dáhùn kan ní ìlú yìí. Ní ìtọ́jú ìtọ́já dáhùn ọ̀rọ̀ àfẹ́fẹ́ sí. Ọwọ́ àtọ́ fún mi pé sọ́wọ́ lọ́dọ̀wọ̀ ṣẹ́gbọ́n náà lọ́dẹ̀ kì àmọ̀ yóò. Èèbó ló ṣe ọkọ̀ ọkọ̀. Èyí sọ fún ọ pé fífi ìta ìlú ẹ̀ yóò tó. Àtọ́rẹ̀ wọ̀ súnì ìní súnì àtúnlá. Ọlọ́run mẹ́ta ẹni tó lóun ṣe nǹkan èèbó tó sọ̀kọ̀ atọ́kọ̀ tó sọ tó ṣe ẹni tó ṣe ọ̀nà ọlọ́run ni adékọ́kọ̀ náà ta ló ṣe ọlọ́run ọlọ́run ọlọ́run níbi ọlọ́run yá olúkú máa là dáadáa ibẹ̀ yóò sí ìtẹ́ẹ̀mà ìlọ́lọ́wọ́ ọ̀dà olóbi mọ́tò ibi mo ti lọ ní wípé àdébìmí ká kírun pẹ̀lú bàtà mo sọ ní sẹ́lẹ̀ òbí kò fún àgbẹ̀ àwọn oníyìn tí ó ṣe máa dé o mo ní a máa ń kéwọ́ pẹ̀lú bàtà bàtà tá a fi tẹ̀lé tá a fi tẹ̀lé a máa fi dúró nídọ́gbọ́ òbílẹ̀ nìkan tó sọ bẹ́ẹ̀ fún àpá ni ọmọ máa tó kó tó sí lọ́rùn mi bẹ́ẹ̀ ó ní èso ń wà ó ní sábà rẹ̀ ó ní wọlé bàbá ó pè káwọn fi bàtà bínú tọ́lọ́ ọlọ́run tó bá lọ sí múta nítorí múta ẹ̀fúlá ní alẹ́ fọ́ọ̀mù àtẹ́gbẹ́. ìnáwó àti ìdòwò àná ẹ̀jẹ̀ kò wé. ó ti dá àyè sọ́mọ́ tó ti pẹ̀lẹ́sẹ̀ ẹni tí ìwọ ìjọ tó ọlọ́run wí àkọ́kọ́ àdéhùn musa ní báwo. wọ́n bá dáa náà oníṣẹ́bí ṣáàmù máa kọ́ lánà ṣáàmù ṣáàmù lánà. sèkèrè àwọn tó sáájú wa sẹ́yìn àwa náà oníbẹ̀rẹ̀ ni wọ́n yẹ lọ́gbà pé wọ́n fi kókó ìjà wípé ìdáàdà kò yọ̀hálẹ̀kù ṣàhádà tí ọba ti ta ko sẹ̀rí àjà sẹ̀rí àwọn tó sáájú wa sẹ̀rí àwa sẹ̀rí àwọn tó sáájú kábọ́ bàtà ìyàtọ̀ nígbà méjì ọwọ́ àbí oníkàwọ̀ yàtọ̀ sí yàrúbí tọ́lọ́ òun fi òfin bọ́ bàtà kí ara wọn bá sí. wàhánà sọ́ra sọ́nù ìyá ẹ̀rọ mi bàtà. ẹ̀rọ mi bàtà sí kí o sọ́lọ́ lọ àyè wọ̀tà. Èrò tá a fẹ́ kíkí náà ló fẹ́ kí o sóògùn láti. Ìwọ̀n ìgbélé òfin tábàbà lọ́sí fẹ́ kí. Láti fún bọ́ọ̀lù àtà èmi ti owó bàtà ti rí ìtòkì gbòòrè ìgbà tó tó bàtà bàbá fẹ́ fi kí o. Òtẹ̀lí ìjọ yọ kẹ̀kẹ́ kọ́ yọ ọ́sẹ́. Ọmọ fi bọ̀ òtẹ̀lí ìwọ pé ọ̀sán bá jẹ forí rẹ̀ wọ́n lè sọ́mọ ìwọ́n tó tó pọ̀ lálẹ́. Tọ́ ọba tẹ̀ ronú wípé ti ń bẹ lára rẹ̀ àmọ́ tó tó tiẹ̀ kò ní dálẹ̀. Lábẹ́kúta, àjọ wà mẹ́rin. Ó fi gbolẹ̀, tọ́ bá ti fi gbolẹ̀, ó ti sùn mọ́ tuntun. tọ́lá náà ti sọ lọ́rọ̀ ó sì kéde. ó kírun ń tọ́kàn pẹ̀lú bàtà. ọba ti kírun jìnnà ọkàn bọ́ bàtà lórí o. gbogbo àwọn sàhábà tí wọ́n tẹ̀lé àwọn náà bọ́ sí ayọ̀. ẹ̀kọ́ pọ̀ ọba àti ìdílé àti máa ń mẹ́kọ̀ọ́ ó túmọ̀ sí wípé amadu yẹ iṣẹ́ tí ìyẹn bá ti tí ò tó nǹkan lórí ìrọ̀pọ̀ náà ti òun ni wọ́n fi sọ fún wọ lórí irun ọ̀rẹ́ tí yẹn gbàgbé irú orí ọba jẹ́ fọgbọ́n pa lára sẹ́ni ká bá sọ wọn pé ó tún ti dá lórí irun rẹ̀ pàṣọ pé àná fi bọ́ bàtà lórí lórí àgbẹ̀kọ̀. iṣẹ́ tí ọba ti pọ̀ tó mọ́wọ́ ọba ti lè kú. ó ní tó bá ti sọ fún ọ sọ fún wípé ẹni tó wà ní sáfù alákọ̀ọ́kọ́ sẹ́ni kan jáde sáfù ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ sẹ́ni kan wà lẹ́lẹ́ẹ̀kejì ìrẹ́ ń sẹ́ni tó wà lẹ́ẹ̀kejì ó ṣe kó gbé ẹsẹ̀ láti fi ẹlẹ́ẹ̀kejì kó lọ sáfù alákọ̀ọ́kọ́. tí o bá bá yìí tó bá jẹ́ iṣẹ́ kékeré ló ṣe tí o bá ti tọ̀ ọba tẹ̀lé. ìgbà náà bí bọ́wà sálẹ̀ gbogbo àwọn sàhábà yẹn kírun lẹ́yìn ẹ̀ anábì wa bí wọn lè rí pé ra'aytukum tukhalluna nàálà nígbà mò ń kírun mo rí yín tukhalluna nàálà bẹ́ẹ̀ ìjọba ta ìjọba ta yín sọ̀rọ̀ àwọn náà ní ra'aynaka akhlaita nàálà ìgbà táwa náà rí ọsọ ọgbọ́n tiẹ̀ làwọn náà kọ́ sí gbogbo tó bá ti tẹ̀ làwọn náà ti tẹ̀ lé mi gbọ́ sí nítorí pé jìbìlì wà bá mi lórí o ó sọ fún mi pé bàtà tí mo bọ̀ yẹn àwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ wà ló jẹ́ ṣe. nítorí bá wọ ràkúnmí gbogbo kẹ́ni bẹ́ẹ̀ ló ràkúnmí lóye. torí wípé kíní ẹ̀ lágbára ní òbí jẹ́ bíi pé bí ọba ti pé lọ́sùn la inú àgbẹ̀sẹ̀ ló àwẹ̀ làwọn ṣe lè mí sí ta àti prógáàmù tán bí ẹwẹ́ ìdí ní kábọ́nù lé kájẹun bọ́jà ìran àdùn lọ́pàá fún wa tá a jẹ́ tán a sì láti wà látẹ́lẹ̀ a lè máa ta yín bọ̀ wá wọn sáájú àmàlà tó ń di ọ̀gbà wà láyé àdábì jẹ ọjẹ kásìkù èjì kẹrin ó ti wọ́n gbé àlùwàlá wá ọkọ mi àlùwàlá ó ní mọ lálùwàlá ọgbọ sórí ìró fún báwí. ẹnu bákàrẹ àfikún ni wípé ó ní ìlànà láàmú ìjà sóò àtúntò wájẹ pé ẹran tàkùn ní làdí lánàá ti bá jẹun káwọ láàrin ọjà káwọ láàrin àfi tó bá jẹ ẹran rà fún mi téèyàn bá jẹ wọn fi mọ nítorí nǹkan pa mọ wọn fi mọ nínú ọsẹ tó kù àfi tó bá jẹ ẹran rà fún mi ìlọ kàwọ láàrin ọba àgbàlá yìí lọ́pàá náà tí wọ́n fi ní awọ rẹ̀ bẹ nínú ara bàtẹ́ kọ̀pọ̀. wọ́n làwọn náà fi bọ̀ oníta lọ́wọ́ sọ pé awọ rà omi bẹ níbi bàtà tó dùn kàkẹ́ bí eléwo ìtumọ̀ ẹni wípé kọ̀dọ̀ náà yẹn kọ́ wá dé mọ̀ sáà dé ó ti ra bàtà pé káwọ káwọ àfúrò sí ní bàtà yìí torí kọ̀ fẹ́ máa fi kírun fún àbá ti mà kódà tó bá wà bẹ́ẹ̀ tí wò ó ti mà ọ̀lẹ́ sẹ́wọ̀n ó lè wà ń bi títa wọn kàbí náà ìtòbi táwọn lónìí pé tá a bá sọ fẹ́yìn ó mọ̀ ìpé àyè máa wọn bó bá wà bẹ́ẹ̀ kéésì kí ni èyí tẹ̀sí ọ̀bà wọn a máa ń ṣe máa tuntun bàtà pẹ̀lú káfíkó ní ẹ̀jẹ̀ tó báyìí torí èyí tẹ́ ara mi láti sọ ọ̀rọ̀ tí mo sọ pé mo bá ń sọ